sàmọ́tà sànù kásà náà má pààrọ̀ títí láyé. Yorùbá ló ní ká bọ̀wọ̀ bọ̀wọ̀ fún bàbá òun ìyá ẹni bá jù ní lọ ká tẹ́rí bá fún. èèyàn tá a bálábà náà làgbà ìdọ̀bálẹ̀ náà làbẹ́ káṣíwájú. níbi ká dáwùjọ sọ̀rọ̀ ọ̀rọ̀ àtúnṣe ìkákòwé pẹ̀lú orílẹ̀-èdè ìṣèdéédé wa yorùbá ti kó fúnra kàyè jù àlọ́lá aláṣà àtúnibíbí yorùbá kárí pẹ̀lú àṣà o yorùbá kárí pẹ̀lú àṣà o yorùbá kárí. yorùbá kì í ṣe ẹrú. bẹ́ẹ̀ ni àsìkò ti tó táwọn fowósowọ́pọ̀ gba ìran yorùbá sílẹ̀ lọ́wọ́ ìjọba ipá ìjọba amúnisìn ìjọba ìtàn tí àwọn olórí kan nínú ẹ̀yà yorùbá kó gbogbo wa sí ọmọ yorùbá ló ní àṣà ìran yorùbá ló ní ká ṣe olórí ìran yorùbá ló ní ọ̀yàyà kákẹ́ni kágẹ́ni kátọ́jú ẹni ní gbogbo ìgbà èyí ti wá rí àwòṣẹ́rúbà o nítorí ìran wa yìí àti àwọn tó ń bọ̀ lọ́jọ́ iwájú ni akọgun bá ṣe gbé eléyìí kalẹ̀ tí a pè ní yorùbá mandate bros nílẹ̀ yìí àti lókè òkun ìpèsè iṣẹ́ fún ọmọ yorùbá nílé lóko kí ìran yorùbá kó máa ran yorùbá lọ́wọ́ ká má dìtẹ̀ ara wa mọ́ ká ran ara wa lọ́wọ́ ká gbẹ̀mí lórí sókè ká má fi ẹ̀tọ́ wa dúnra wa ìyẹn ni akọgbọ́gbàǹjì òjò rò papọ̀ tó ṣe gbé eléyìí kalẹ̀ àti àwọn àǹfààní mìíràn tó tún sodo sínú rẹ̀ síwájú sí i ẹ jẹ́ kájọ sowó wa papọ̀ kájọ gbélé yìí sókè akọgbọ́gbàǹjì òjò ni olùdásílẹ̀ ẹgbẹ́ yorùbá mandate group yorùbá mandate group àjọṣe wa ni o. Inspired Christmas Party for Orphanages, organized by Hope Builder Skill Development and Acquisition Foundation, Glowing Splint Development Initiative, Diligent Hands International, Joxy B Relief Hand Foundation. Our vision is to empower less privileged women through entrepreneurial development, vocational skills acquisition, microcredit schemes, and scholarships donation of foodstuffs, beddings, stationaries, toiletries, storybooks, textbooks, clothing, shoes, and many more. With set attractions, medical outreach, skills acquisition, turban fascinators Ankara craft, Christmas decorations, homes expected. St. Paulina Missionary Home, Divine Destiny Orphanage, Women and Children with Disability Initiative. Inspired Christmas Party for Orphanages, 9 a.m. Saturday, 21st December 2019. Venue, RCCG House of Prayer, Area 017, 4th Avenue, Peace Estate, Barua, Lagos. You can send your cash donations to GTB

àròkàn aha kúlùkùlù ṣáàjò tí balùwẹ̀ ṣàwọ̀wọ̀ ó dé o ó dé rà bá jìgá jìgá jìgá bí ẹkùn àròkàn àròkàn tí fẹ́ kún àsùn gbogbo ọmọ kóòtù ẹ̀ jíire ètò yín ètò wa ètò tí ń gbé yorùbá lárugẹ ètò tí ń sọ wúlẹ̀wúlẹ̀ ká mọ̀ pé ayé ń bẹ ọmọ ayé èèyàn ọmọ èèyàn yàn ayé mú wa o ìṣẹ̀lẹ̀ tí gbogbo rẹ̀ láwọn ọ̀nà gbogbo ọjọ́ sátidé wákàtí kan sáńdí ni bẹ̀rẹ̀ láago méjì ọ̀sán new state texas lamẹ́ríkà ẹ̀yin tẹ́ wà ní new york aago mẹ́ta ọ̀sán lẹ́ẹ̀ mọ́ gbọ́ aago méjìlá ọ̀sán ni fún ẹ̀yin tẹ́ wà ní california aago mẹ́jọ alẹ́ lẹ́yìn tẹ́ wà ní dublin uk àti nàìjíríà níléeṣẹ́ rédíò jọ́sí bfm tó wà ní houston texas lamẹ́ríkà ètò yóò le koko kò ṣeé má gbọ́ ni o níbi tẹ́ ti máa pàdé fẹ́mi ògúnyẹmí olóbùrú ọmọ babalẹ́lẹ́rú àti bàbá yísà tí wọ́n máa pa bìtóyàbìdú ọ̀rọ̀ àròkàn tọ̀sẹ̀ yọ kàhárù ẹjẹ́ jọ gbọ́. Adéke òsì Bí mo táyé wá bọ́lọ́ ń bá fẹ́ ìran Yorùbá ni mo fẹ́ jẹ́ ìran àtàtà tó bá ń kọ́ dídùn dídùn káyé tó tún mú mi là á káyè tààlà àbálẹ̀wọ̀ àkọ́lé sí torí kọjá ọmọ kú oòdù òòjì bí takọtabo ọmọ oòdù tó dá wà látó ìdílé wà lọ bí ọba àwa ni àwa ni ìran ọmọ alábẹ́ àjífàdé ìra kò sẹ́ra tó lẹ́wà yé mi lọ èlùmọ̀ àjọba díẹ̀ yìí àtàkọ́lé dé orí ọmọ Yorùbá àtàtà ǹjẹ́ bá a ti lọ́lá tá a gbajúmọ̀ nínú àṣà tán lánà borí kì í bàbá rẹ̀ kó wá wí ọmọ tí o bá mọ lè bàbá ẹ̀ àbùdùsọ lóore ni èmi mọ́lẹ̀ bàbá mi àlàbí kíkọ́ ni mímọ̀ òwe àgbà ọmọ olúwere bí mi ní onílọ̀kọ ọmọ àlàbí èsè atẹ́rẹ́ kan rí ọmọ ọba lọ́dẹ arẹ́fàgbọ̀tà ọmọ ọba lọ́dẹ ìsàlẹ̀ ọ̀rọ̀ ìsàlẹ̀ ọ̀rọ̀ níṣà kí ni níbo mi kọ́ ṣàkí ilé òkú ọ̀rọ̀ kí agbẹ̀dẹ̀ rọ̀ òdúnlẹ̀ ní ológun òǹkaré asábàárì ò tiẹ̀ kọjá ó bá di jọ ọjà kárán ní sí asábàárì ó bá di jọ eré ẹ̀rọ mi sókòókun èmi lọ́mọ àtàǹbàrì yáàkì alájọ́. yorùbá múnisẹ ìjọba ìtàn tí àwọn olórí kan nínú ẹ̀yà yorùbá kó gbogbo wá sí ọmọ yorùbá ló ní àṣà ìran yorùbá ló ní ká ṣe olórí ìran yorùbá ló ní ọ̀yàyà ká kẹ́ni ká gẹ́ni ká tọ́jú ẹni ní gbogbo ìgbà èyí ti wá rí àwòṣẹ́rúmọ́ nítorí ìran wa yìí àti àwọn tó ń bọ̀ lọ́jọ́ iwájú ni akọgun bá ń jẹ́ òjò ṣe gbé eléyìí kalẹ̀ tí a pè ní yorùbá mandate group nílẹ̀ yìí àti lókè òkun ìpèsè iṣẹ́ fún ọmọ yorùbá nílé lóko kí ìran yorùbá kó máa ran yorùbá lọ́wọ́ ká má dìtẹ̀ ara wa mọ́ ká ran wa lọ́wọ́ ká gbẹ̀mí lórí sókè ká má fi ẹ̀tọ́ wa dúnra wa ìyẹn ni akọgun bá ń jí òjò rò papọ̀ tó ṣe gbé ilé kalẹ̀ àti àwọn àǹfààní mìíràn tó tún sodo sínú rẹ̀ síwájú sí i ẹ jẹ́ kájọ sowó wa papọ̀ kájọ gbélé yìí sókè akọgun bá ń jí òjò ní olùdásílẹ̀ ẹgbẹ́ yorùbá mandate group yorùbá mandate group àjọṣe wa ni o. a kí gbogbo ẹ̀yin tẹ̀ ń wà káàkiri àgbáyé a kí yín ẹ káàbọ̀ orúkọ tèmi ní ọlálẹ́kan ẹ káàbọ̀ mandate group hot seat alẹ́ yorùbá mandate àbí yorùbá mandate group ó jẹ́ ètò àbí ó jẹ́ ẹgbẹ́ tí ó ń wá ìdàgbàsókè ilẹ̀ Yorùbá àti ìlọsíwájú ilẹ̀ Yorùbá káàkiri àgbáyé Yorùbá Mandate Group ó ń kó àwọn ọmọ Yorùbá káàkiri nílé lóko àti káàkiri àgbáyé jọ papọ̀ láti fún ìlọsíwájú àti ìdàgbàsókè ilẹ̀ Yorùbá lórí ètò lẹ́yìn a máa sọ̀rọ̀ lórí kí gangan ni Yorùbá Mandate Group dálé lórí kí ni àfojúsùn Yorùbá Mandate Group fún àwọn ọmọ Yorùbá àti pé kí gangan ni nǹkan tí àwọn ọmọ Yorùbá máa ká àwọn ọmọ ẹgbẹ́ àtàwọn ọmọ Yorùbá lápapọ̀ tó máa rí jẹ lára Yorùbá Mandate Group àti kí ni yorùbá mandate book òun gangan fún rẹ̀ kí ló fẹ́ẹ́ ṣe fún àwọn ọmọ yorùbá káàkiri àgbáyé lórí ètò lẹ́nìí a kó àwọn àlejò wa àlejò pàtàkì la ní àlejò wa lẹ́nìí ó máa sọ̀rọ̀ lórí gbogbo nǹkan tí mo là kalẹ̀ yìí lórí yorùbá mandate book àfojúsùn yorùbá mandate book ìdí tí wọ́n fi dá yorùbá mandate group sílẹ̀ àti nǹkan tí Yorùbá máa wá dé dùn máa ṣe fún àwọn ọmọ Yorùbá káàkiri àgbáyé àlejò pàtàkì wa lẹ́ẹ̀mí lásìkò yìí àbí gbogbo ibi tí ó bá jẹ́ káàkiri àgbáyé tẹ̀ tí ń wò wá àlejò wa ni olùdásílẹ̀ Yorùbá Management fúnra rẹ̀ gangan ìyẹn ti ṣe akọgun Bánjí Òjó wọ́n máa sọ̀rọ̀ lórí ìdí tí wọ́n fi dá Yorùbá Mandate Group sílẹ̀ àfojúsùn wọn àtàwọn nǹkan míì tẹ́ ẹ fẹ́ mọ̀ nípa Yorùbá Mandate Group Yorùbá Mandate Group jẹ́ ẹgbẹ́ ìlọsíwájú Yorùbá Mandate Group dẹ̀ jẹ́ ẹgbẹ́ tí wá ìdàgbàsókè ilẹ̀ yorùbá nílẹ̀ nàìjíríà àti káàkiri àgbáyé gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀. ní báyìí akọgun Bánjí Òjó a fẹ́ mọ ibi tẹ́ ẹ bá iṣẹ́ dé lórí yorùbá mandate group gangan kí ni àfojúsùn yín fún yorùbá mandate group ẹ ṣe. ẹ ṣeun olótùú. ẹ káalẹ́ gbogbo ọmọ yorùbá ní tilé toko mo kí gbogbo àwọn ìṣàdálẹ̀ yorùbá mo dẹ̀ kí àwọn lẹgbẹlẹgbẹ mo kí àwọn lóyè lóyè mo kí àwọn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan nílẹ̀ yorùbá látòrí baba wa ọ̀ọ́nìrìṣà ọ̀jájá wa mo kí baba wa aláàfin ọ̀fọ̀yọ́ mo kí baba wa jèrò alára mo kí bàbá wa gbogbo orísun ilẹ̀ yorùbá pátápátá láti ilé tókó ni mo ń kí gbogbo ìṣẹ̀dálẹ̀ yorùbá ni mo fi ń kí yín mo kí bàbá wa jagunjagun ààrẹ ọ̀nà kakanfò tilẹ̀ yorùbá ìbá gani adams gbogbo ilé ni mo kí mo kí yín lóbìnrin mo kí yín ojo gẹ́gẹ́ bí atọ́kùn sọ ìdàgbàsókè ìlú ni ẹgbẹ́ yorùbá wa. ní ojú ilẹ̀ tó mọ́ lélẹ̀ a ti wà ní forty countries ni a ti ń ṣe ìdàgbàsókè yìí òdú dẹ̀ ni wá bẹ́ẹ̀ ni ní ogójì a kì í ṣe àìmọ̀ olóko gbogbo ẹgbẹ́ tí a dá sílẹ̀ Yorùbá ni wọ́n ṣe takuntakun tí wọ́n ṣe yàyà mẹ́fà ṣùgbọ́n àwọn bí ẹgbẹ́ tí ó ṣẹ́kù sílẹ̀ Yorùbá àwa fi méjì mẹ́ta àwa fi kún un ẹ̀kíní ni wípé education ẹ̀kọ́ ó ṣe pàtàkì nílẹ̀ Yorùbá tí ẹ bá rí nígbà ayé bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ẹ̀kọ́ ọ̀fẹ́ ni gbójogún gbogbo ilẹ̀ Yorùbá ṣùgbọ́n ń sè ẹ ó dàbẹ̀ ni pé ó kù díẹ̀ káàtó ni a fi ìmọ̀ papọ̀ pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ mi kí ni ká ṣe fún àwọn ọmọ wa nípa ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ní ilẹ̀ Amẹ́ríkà ní ilẹ̀ Europe ní ilẹ̀ Hong Kong àti Asia àti Middle East níbi tí a ní gbogbo àwọn ẹgbẹ́ Yorùbá má dẹ́kun sí ni a wá fi sọ wípé ẹnikẹ́ni tó bá mọ àwọn ibi tí wọ́n bá ti ń ṣe eh, ẹ̀kọ́ scholarship ní àwọn university either postgraduate or uh, undergraduate àwa rẹ́dì láti jẹ́ kí àwọn ọmọ wa kán mọ̀ ní ilé kí wọ́n sì mọ̀ ní oko kí wọ́n lè fi ìwé sọ̀rọ̀ sí àwọn eléwé wọ̀nyí a ní àwọn pòfẹ́sọ̀ nínú ẹgbẹ́ yìí a ní àwọn dókítà nínú ẹgbẹ́ yìí a dẹ̀ ní àwọn tó mọ̀ nípa ẹ̀rọ àwọn tó dẹ̀ mọ̀ nípa ìmọ̀ wọ́n ń ṣiṣẹ́ takuntakun ní ilẹ̀ Germany ní ilẹ̀ Europe àti America láti jẹ́ kí a rí àwọn ọmọ wa láti kọ́ ẹ̀kọ́ tó yẹ tó jọjú ní ètò ẹ̀kọ́ kejì tí ẹ bá wo àwọn primary school wa ní ilẹ̀ Yorùbá lẹ́nu àwọn nǹkan kéékèèké ni ó yẹ ká lò fún wọn láti lè jẹ́ kí wọ́n wà ní ipò lọ́síwájú ni a wá fi ìmọ̀ kún ìmọ̀ bẹ́ẹ̀ ni làwa ní primary school community development ni àwọn nǹkan tá a fẹ́ máa ṣe fún àwọn ọmọ wa ní ilẹ̀ Yorùbá kò tán síbẹ̀ a gbé e síwájú anọ́dà ètò pàtàkì tí a gbé kalẹ̀ ní economic development for the projection of Yoruba race nípa economic problem bẹ́ẹ̀ ni ọrọ̀ ajé tí a gbé kalẹ̀ ni wípé àwọn nǹkan méjì mẹ́ta tí a fẹ́ bá àwọn gómìnà wa sọ nílẹ̀ Yorùbá tí a ní àǹfààní àwọn tá a wà ní òkè òkun láti wọ́n máa ń pè ní PPP PPP ni wípé àwọn nǹkan tó bá dàbí ìdọ̀gbàsókè gẹ́gẹ́ bí iléeṣẹ́ ńláńlá tó ti dẹnu kọlẹ̀ àwa ṣetán láti bá ìjọba ilẹ̀ Yorùbá sọ̀rọ̀ a dẹ̀ ṣetán láti kó àwọn onímọ̀ tó bẹ̀ mọ ìmọ̀ tán ní ìmọ̀ láti kó wọn wá sí ìlú wa ní ilẹ̀ Yorùbá láti bá wọn sọ̀rọ̀ láti gbé dìde ìdí pàtàkì tí a fi ṣe léyìí ni pé tí ẹ bá rí kò sí iṣẹ́ nílẹ̀ Yorùbá bíi ti ayé àtijọ́ náà kò dẹ̀ sí okun òwò nílẹ̀ Yorùbá bíi ayé àtijọ́ ṣùgbọ́n àwa ṣetán láti ran ara wa lọ́wọ́ àwa ṣetán láti ran ìlú lọ́wọ́ àwa ṣetán láti jẹ́ kí àwọn tó nímọ̀ àwọn tó mọ̀ yìí kí wọ́n jẹ́ agbátẹrù ètò tí a gbé kalẹ̀. ẹ ìlànà kẹta tí a tún gbé sílẹ̀ ìlànà kò ń bẹ̀ ṣùgbọ́n àwọn bàbá wa máa ń sọ wípé ká máa mú nípele nípele ni a fi gbé ìlànà kẹta kalẹ̀ ìlànà kẹta ni ètò òṣèlú irú òṣèlú wo la wá ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ la fẹ́ máa ṣe ní orí ètò òṣèlú àwọn a kì í ṣe ẹgbẹ́ olóṣèlú a dẹ̀ kì í ṣe ẹgbẹ́ tí àwọn èèyàn máa ń pè ní militant or pressure group we are not our own project ni pé economic politics ni a ṣe a fẹ́ kí àwọn ọmọ Yorùbá tí wọ́n bá yàn tí wọ́n bá yọjú ní ìlú Amẹ́ríkà ní ìlú Europe kí wọ́n kó wá sílé wọ́n wá lọ sí ètò ìṣèlú torí wípé gbogbo wa ni olóṣèlú ṣùgbọ́n àwọn ọmọ wa tó wà ní ìrìn àjò àti àwọn ọmọ wa tó wà nílé tí a ṣetán láti sọ fún wọn irú òṣèlú òun gbogbo ẹgbẹ́ gbogbo ẹgbẹ́ gbogbo ẹgbẹ́ òṣèlú tó ń bẹ nílẹ̀ Yorùbá ní tiwa torí àwa ojúlówó ọmọ Yorùbá ni wá a ṣe ẹgbẹ́ kankan ṣùgbọ́n àwọn ọmọ wa tó bá ní tàbá mọ̀ wípé wọ́n ṣetán láti láti kópa nínú ètò ìdìbò tó ń bọ̀ àtìlé tó ti dé lọ́jọ́ iwájú àwọn náà ṣetán ara àwọn nǹkan tí a lẹ̀ sílẹ̀ fún ìlọsíwájú àti ìdàgbàsókè ilẹ̀ yorùbá nìyẹn ẹ ṣe. akọgun ẹ ṣe púpọ̀ mo fẹ́ béèrè pé ètò ẹ̀kọ́ tẹ́ ẹ ní fún àwọn ọmọ ilẹ̀ yorùbá ṣé ètò kankan ti ń lọ àbí ẹ ẹ ó kàn jẹ́ bí a di àfojúsùn pé òkè. Okay tó bá ti yá bí bá ṣe bí ẹgbẹ́ bá ṣe ń bí ẹgbẹ́ bá ṣe ń dàgbà sí bí ẹgbẹ́ bá ṣe ń fẹjú sí i ó ní àwọn ètò ẹ̀kọ́ àbí ètò ìdàgbàsókè ilẹ̀ Yorùbá lẹ́ẹ̀ṣẹ̀ máa fi sí ara ètò yín ni o lẹ́ẹ̀ṣẹ̀ máa mójútó yẹn ni àbí kò pẹ́ tí Yorùbá máa ń lè jù bẹ̀rẹ̀ kò tí ju bí oṣù méjì sí mẹ́ta lọ mo fẹ́ mọ̀ pé bóyá ètò kankan ti wà lábẹ́lẹ̀ lábẹ́lẹ̀ bóyá ó ti ń lọ fún láti láti rí pé scholarship program tó wà yìí ó ti wà ńlẹ̀. ẹ ṣe gan-an olótú tí ẹ bá wo tí ẹ bá wo ìdàgbàsókè tó ń lọ ní àárín ẹ a ní àwọn jọ̀ngàn kan ní University of Northern Kentucky ní ilẹ̀ Amẹ́ríkà wọ́n ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ wọ́n dẹ̀ ṣe ń ṣe iṣẹ́ fún wa láti jẹ́ kí a mọ àwọn iléèwé tí a fẹ́ lò fún àwọn ọmọ wa ìkan náà àwọn ògbóǹtagìrì ọ̀mọ̀wé ọmọ Yorùbá tó dá jájá tó dẹ̀ tó yàn tó tẹ̀ tó yàn tó dá kọ̀ọ̀kan tó qualify gẹ́gẹ́ bí àwọn olóyìnbó ṣe máa ń sọ tó jẹ́ pé àwọn ni wọ́n ń ṣe iṣẹ́ yẹn bákan náà ni tí ẹ bá wo lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn ọmọ Yorùbá tó wà ní south west of Nigeria tó ṣe tí wọ́n mọ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àwọn ọmọ ọmọléèwé that is Nigeria Association of Students tó wà nílẹ̀ Yorùbá àti bá wọn sọ̀rọ̀ wọ́n dẹ̀ ṣe ń ṣe àwọn ètò tí a fi lè jẹ́ kí gbogbo àwọn ọmọ wa tó wà nílẹ̀ Yorùbá kí wọ́n lọ́wọ́ nínú ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ tí wọ́n pè ní scholarship ẹ̀kọ́ ọ̀fẹ́ tí a dẹ̀ ń sọ yìí kì í ṣe wípé àwa ni a fẹ́ máa sanwó ẹ̀ ṣùgbọ́n a fẹ́ ràn wọ́n lọ́wọ́ níwọ̀n pàtí agbára wa bá ká àwọn nǹkan tá a fẹ́ ṣe ni pé àwọn iléèwé tó tó dára tó dẹ̀ tó rẹwà pátá ní àwọn ìlú òyìnbó wọn bẹ ní tí a mọ̀ bóyá wọ́n ní free scholarship ni wọ́n máa ń pè gbogbo àwọn ìwádìí wọn ládẹ̀ ti mọ àwọn iléèwé tí wọ́n ní free scholarship tí a bá dẹ̀ ti ṣe àwọn tá a bá ti rí àwọn iléèwé tó ní free scholarship àwa á ṣe advertisement yẹn jáde ní gbogbo tẹlifíṣàn tó ń bẹ nílẹ̀ Yorùbá a dẹ̀ ṣe àgbéjáde ní newspaper pé àwọn iléèwé University of A or University of B tí scholarship ti ṣí sílẹ̀ ẹ̀yin tẹ́ bá qualify ẹ lọ apply immediately tí wọ́n bá ti qualify tí wọ́n bá dẹ̀ ti mú wọn ẹ̀tọ́ wa ni láti bá wọn wá owó ọkọ̀ ẹ̀tọ́ wa láti lọ súnmọ́ àwọn ìjọba ẹ̀tọ́ wa láti máa sún àwọn tọ̀pìlì wípé àwọn ọmọ wa àwọn ìwọ́n gbọ́dọ̀ ṣoríire ara àwọn nǹkan tá a fẹ́ nìyẹn torí ní ilẹ̀ Yorùbá àwa ò fẹ́ jàgídí àwa ò fẹ́ jàgbọ́n ẹ ṣe gbọ́n. ẹ ṣe akọgun ètò lórí pé ètò ètò ti lọ lórí ọ̀rọ̀ ètò ọ̀kọ́ fáwọn ọmọ ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ náà ni ètò ìdàgbàsókè ọ̀rọ̀ ajé ilẹ̀ Yorùbá kí ló kí ni àwọn ètò tó tẹ́ ẹ ti là kalẹ̀ tẹ́ ẹ wò pé àwọn ètò yìí láàfi ti ètò ọrọ̀ ajé ilẹ̀ Yorùbá South West ti Nàìjíríà tó máa ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn tó wà lókè òkun tó wà níbi Brazil tó wà níbi US ètò ọrọ̀ ajé wo ló ti là kalẹ̀ fún Yorùbá Mandate Group. ẹ ṣe olótú gẹ́gẹ́ bí àwọn ìlànà tí àwa ti lẹ̀ kalẹ̀ sí fún Yorùbá Mandate Group ní gbogbo àgbáyé torí wípé àwa ni ẹgbẹ́ àkọ́kọ́ tó wà ní Nàìjíríà tó dẹ̀ ti wà ní òkè òkun bí a ṣe wà ní gbogbo south west state of Nigeria pẹ̀lú Kogi àti Kwara bẹ́ẹ̀ ni la ṣe wà ní Brazil a wà ní Germany a wà ní America a wà ní Canada kò sí ìlú tí a fẹ́ sí a ti wà ní ogójì ìlú àwọn ìlànà tí a là kalẹ̀ ni wípé àwọn èèyàn wa tí wọ́n wà ní Brazil ètò ọ̀gbìn ló jẹ wọ́n lógún a dẹ̀ ti ń bá wọn ṣe ìpàdé lóòrèlóòrè láti kí la lè ṣe fún ìlú wa how to reduce unemployment rate tó wà nílẹ̀ Yorùbá a ti ń ṣiṣẹ́ lórí ẹ̀ bákan náà ni à ń ṣe a máa bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ní ọdún tí a fẹ́ bọ́ sí ní gbogbo àwọn ọmọ ilẹ̀ Yorùbá a fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí àwọn ìlú wa ń pè ní workshop and training fún àwọn ọmọ wa nílẹ̀ Yorùbá nípa àwọn iṣẹ́ ọwọ́ àti wípé àwọn ohun tí wọ́n lè ṣe tó lè jẹ́ kí ìdàgbàsókè bá ìlú wa àti wípé a ti ń bá àwọn àwọn àwọn ọ̀tọ̀kùlú ìlú sọ̀rọ̀ kí ni nǹkan tó ń yọ wá lẹ́nu nílẹ̀ yorùbá ìgbà tí bàbá wa Awólọ́wọ̀ wà ní ayé ṣé àwọn ìlànà tó fi sílẹ̀ ṣé a ṣe ń tẹ̀lé àwọn ìdàgbàsókè tòwó ló yẹ ká ṣe nítorí pé tí ẹ bá wo nàìjíríà lénìí ó ti pín sí ọ̀nà mẹ́fà tí a ṣe gbogbo nǹkan tá a máa ṣe nílẹ̀ yorùbá ló yẹ ká máa fi dúró de ìjọba àwa ò bá ìjọba jà àwa ò bá ìjọba ṣe àwọn ọmọ wa bí wọ́n ṣe fẹ́ ríṣẹ́ àwọn ọmọ wa bí wọ́n ṣe fẹ́ ríṣe àwọn ọmọ wa wọ́n sì fẹ́ ṣe àǹfààní àwọn ìlànà tí a fẹ́ fi ṣe tí a fẹ́ gbé kalẹ̀ fún workshop yẹn gbogbo ilẹ̀ máa gbọ́ nígbà tí a bá bẹ̀rẹ̀ workshop yẹn gbogbo àgbáyé la fẹ́ pèsè workshop yẹn àwọn kábíyèsí wa Ọọ̀ni of Ifẹ̀ àwọn kábíyèsí wa láti Ọ̀yọ́ àwọn bàbá wa Ọ̀túnba Ààrẹ Gani Adam gbogbo wọn la fẹ́ kójọ la fẹ́ bá wọn sọ̀rọ̀ àwọn bàbá wa Ayọ̀ Adébánjọ gbogbo àwọn ọ̀tọ̀kùlú ìlú la fẹ́ bá sọ̀rọ̀ kí ni kí ni ìṣòro wa nílẹ̀ Yorùbá ìkẹta wa àwọn nǹkan tá a fẹ́ ṣe ní ọdún tó ń bọ̀ ní ṣe. mo rí i pé ètò ti lọ lóní pẹrẹwu fún yorùbá máa le jù fún ọdún tó ń bọ̀ ẹ kú iṣẹ́ mo fẹ́ mẹ́nu bà pé ẹ dárúkọ òtè ìṣèlú kí gangan ló ní nǹkan tó wà ní ọ̀rọ̀ òṣèlú ilẹ̀ Yorùbá lẹ́yìn tí wàá wò pé Yorùbá Mandate Group àwa náà ó dá sí àwa ó fi àwa ó de àwa ó fi àwọn èèyàn tó kájú àwa ó tì wọ́n lẹ́yìn láti inú ẹgbẹ́ wa ẹ dé ká mọ̀. òṣèlú tí ẹ bá rí bí òṣèlú ṣe ń lọ ní gbogbo àgbáyé lèmi gbogbo àní olóṣèlú gẹ́gẹ́ bí a ṣe sọ àwọn ọmọ ẹgbẹ́ wa tó wà ní Amẹ́ríkà àwọn ọmọ ẹgbẹ́ wa tó wà ní Brazil àwọn ọmọ ẹgbẹ́ wa tó wà ní eh, Europe eh, ẹ̀rù máa ń bà wọ́n wípé wọ́n fẹ́ kópa nínú òṣèlú ẹ̀dí gẹ́gẹ́ tí wọ́n bá yín sọ̀rọ̀ mo ti lọ díje fún gómìnà ní ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ àwọn rí bẹ́ẹ̀ ni wípé ó di ìgbà tí o bá ní three billion or four billion before you can uh, join a political party bẹ̀tà wá fi dá àwọn ọmọ Yorùbá tó wà ní òkè òkun àwa fi dá wọn lójú wípé kò dìgbà tí ẹ bá ní owó tó pọ̀ rẹpẹtẹ tó ṣòṣèlú torí ẹ̀ la fi gbé ẹgbẹ́ yìí kalẹ̀ ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe òṣèlú gbogbo wa la máa sowọ́pọ̀ tá a máa ràn lọ́wọ́ òdìgbà tí yẹn bá ta ilé òdìgbà tí yẹn bá ta ọ̀nà tó lè ṣe òṣèlú mo fi ń dá wọn lójú ẹni tó bá mọ̀ wípé òun òun òun òun yàn ó yanjú láti lọ́wọ́ sí òṣèlú tó ń bọ̀ gbogbo ara la máa fi tì wọ́n lẹ́yìn ká dẹ̀ máa jẹ́ kí wọ́n wọlé torí wípé tí ẹ bá ń gbọ́ gbègbègbè tí wọ́n bá léèyàn gbé ìgbà tí àwa tá a bá kàwé àwa tá a bá ní ìmọ̀ tá a ní gbogbo ìmánì tí a bá ní àdásí òṣèlú àwọn tí ò ní tí ò tó nǹkan àwọn ni wọ́n máa dọ̀bà lé wa lórí orí ẹ̀ ni mo fi ń rọ gbogbo àwọn ọmọ ọmọ Yorùbá tí wọ́n wà ní òkè òkun kí wọ́n wálé kí wọ́n bá ẹgbẹ́ wa sọ̀rọ̀ kí wọ́n bá Yorùbá Mandate Group sọ̀rọ̀ ẹgbẹ́kẹ́gbẹ́ tí wọ́n bá fẹ́ jọ ìbáṣe APC ìbáṣe PDP ìbáṣe Accord Party gbogbo ẹgbẹ́ tó wà lẹ́ Yorùbá tó wà ní Nàìjíríà làwọn ti lè jáde torí pé àwa kì í ṣe ọmọ ẹgbẹ́ olóṣèlú kankan ṣùgbọ́n ọmọ Yorùbá làwọn fẹ́ tìlẹ́yìn láti ṣe òṣèlú ipòkípò tí wọ́n bá fẹ́ lọ àṣetán láti tẹ̀lé wọn. ẹ ṣe. ẹ kú iṣẹ́ mo rí i pé iṣẹ́ ti lọ lórí gbogbo ìkọ́tàlàkalẹ̀ yìí lórí ètò ẹ̀kọ́ iṣẹ́ ti lọ rẹ̀ lórí ìtọ́rọ ajé iṣẹ́ ti lọ rẹ̀ àti lórí ìṣoṣo ọlọ́run á ju ara ṣe. àmín. ilẹ̀ ìkó ti dàbí. àmín. ẹ akọgun ó rí pé ẹni ogójì ìlú káàkiri àgbáyé ó ti Yorùbá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni báwo báwo lẹ ṣe ṣe ẹ tí ẹ bá wo wọn ní kò sí bí odò kan ṣe lè gbùngbùn kó má ní orísun wá ṣe rí ẹ iṣẹ́ ká kó ènìyàn jọ mo ti bẹ̀rẹ̀ tipẹ́ ẹ látìgbà tí mo ti wà ní iléèwé ni mo ti bẹ̀rẹ̀ àtòrí pé iṣẹ́ tí mo ń ṣe látìgbà tí mo wà nílẹ̀ nàìjíríà oníròyìn ni mí mo mọ bí wọ́n ṣe ń kó èèyàn jọ àti wípé mo bá bàbá wa ààrẹ Gani Adams mo bá wọn ṣiṣẹ́ èmi tí n tẹ́ ń wò yìí mo jẹ́ kan nínú àwọn eh, agbátẹrù Oòduà Progressive Union kí èmi náà kó kí n tó gba freedom lọ́wọ́ bàbá wa ààrẹ Gani Adams ni pé kárìnká pọ̀ níyẹn ló ń yẹ ni so ìdí èyí ni wípé a ti mọlé a ti moko a ti mọ gbogbo ìpínlẹ̀ bá a ṣe máa kó èèyàn jọ torí nǹkan tá a rẹ̀ fẹ́ kó àwọn èèyàn jọ lé lórí ni pé ètò ọrọ̀ adé ètò ẹ̀kọ́ ètò òṣèlú ni àwọn ibi tí mo ní ìfẹ́ sí ni mo sí ó wà lára àwọn nǹkan tí mo fi <clears throat> yege láti kó gbogbo àwọn èèyàn jọ tẹ́ bá rí wa lénìí ọmọ Yorùbá Made Group worldwide àti lé ní ẹgbẹ̀rún mẹ́wàá níwọ̀nba ráńpẹ́ tí a bẹ̀rẹ̀. tó ten thousand lẹ́gbẹ̀ẹ́ yẹn ẹgbẹ̀rún mẹ́wàá káàkiri àgbáyé láàrin ìṣẹ́ta mẹ́rin tẹ̀ bẹ̀rẹ̀. ni a wà ní Kwara a wà lẹ́kìtì a wà ní Kogi a wà ní Ọ̀ṣun a wà ní Lagos State a wà ní Brazil a wà ní Hong Kong a wà ní Poland a wà ní Russia kò sí ogójì ìlú láti wà lẹ́nìí a ti wà ní Middle East àwọn èèyàn ń wọlé wọ́n ń wọlé torí àwọn nǹkan tá a là kalẹ̀ gbogbo ayé ló fẹ́. ètò ètò ètò ètò pàtàkì ẹgbẹ́ kalẹ̀ yìí ètò ètò ètò tí lógójì ìlú láàrin oṣù mẹ́ta ló wá bẹ́ẹ̀ni kì í ṣe kèrémì kì ìfẹ́ ìfẹ́ ni gbogbo ibikíbi tí àwọn ọmọ Yorùbá bá wà lẹ́nu èmi èmi èmi rí ìpìlẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí pé àṣẹ ìbẹ̀rẹ̀ ni nítorí tẹ́ bá wo àwọn ọmọ Ìgbò ètò kan ń lọ lọ́wọ́ tá a fẹ́ ṣe ìbáṣepọ̀ láàárín àwọn ọmọ Ìgbò àtọmọ Yorùbá àti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ ẹgbẹ́ ẹgbẹ́ ò tí ì pọ̀ tó ní ilẹ̀ Yorùbá tí ẹ bá rí àwọn ọmọ Ìgbò lókè òkun wọ́n ní ẹgbẹ́ bíi ogójì ní kọ́ńtì kan wọ́n máa ń ní ẹgbẹ́ bíi àádọ́ta ní kọ́ńtì kan mo máa ń ṣe mo máa ń sọ wípé tí a bá ṣe ẹgbẹ́ tí a bá pọ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan tá a bá ní ká máa dá owó tá a bá ní ẹgbẹ́ yọ̀kan dá ten thousand tá a bá ṣe ẹgbẹ́ mẹ́wàá one one thousand a máa dá owó yẹn mo sì ń bẹ àwọn ọmọ Yorùbá kò sí nǹkan tí a ń ṣe ju pé ká mọ̀ra wa àǹfààní pọ̀ nínú ẹgbẹ́ tí a bá ní ẹgbẹ́ àwọn ọmọ wa wọn ò ní máa fẹ́ àwọn ọmọ tí wọn ò mọ̀ wọn èdè ẹ̀kọ́ yorùbá àwa ní àwọn nǹkan tá à ń ṣe ìgbà tó wọ́n pè ní international trip àwa ní nǹkan ń ṣe tourism development gbogbo alámọ́ra wa ní alẹ́ yìí mo ti mọ̀ yìí gẹ́gẹ́ bí ọmọ yorùbá ẹ̀yin náà tó mọ ẹnìkejì ẹnìkan tó mọ ẹnìkẹta ẹ jẹ́ kí a dá ẹgbẹ́ sílẹ̀ mo dẹ̀ ń rọ àwọn èèyàn wa kán má wà ní ilé kán má ní ẹgbẹ́ èèyàn tí ò bá lẹ́gbẹ́ láyé kò ní ní lọ́rùn àwọn nǹkan tí àwọn ń ṣe. àlẹ́gbẹ́ gbogbo wa ni ojúṣe wa ni. ojúṣe wa ni gẹ́gẹ́ bí slogan yorùbá mandate group ojúṣe gbogbo wa ni gbogbo wa la máa ṣe tẹ́tà bá ní ká ṣe káwò irú àwọn àwọn bàbá wa tí wọ́n ti di olóògbé ẹ wo bàbá wa Haruna Ṣọlá ẹ wo ọjọ́ tó ti kú wọn á gbé wọn lárugẹ ẹ wo ẹ wo àwọn àwọn èèyàn ńláńlá tó jẹ́ pé a kì í rántí mọ́tì kan bá ti ṣẹlẹ̀ àwọn nǹkan tí a fẹ́ máa ṣe pẹ̀lú ẹgbẹ́ tó kù gbogbo ẹgbẹ́ pátá la bá ṣe ní Yorùbá. ká tó máa bá ètò lọ ayé ká sáré dójú ọjà ká polówó nǹkan tá a ní ẹ ṣe. Esther Orobi Ọmọọba Elédùà live in concert Ta Ire an apostolic in praise and worship concert Ire featuring Elder Timothy Awe Pastor Kunle Ọmọọba Aláàfin Ọ̀run Pastor Jane Amsat Mokola praise Royal Sharon evangelist lara adéwùmí evangelist nikki àríyọ̀ minister alọ́fẹ́ minister Ojobaro, special appearance the apostolic church mass choir date december twenty seven twenty nineteen time ten a.m. to one p.m. Venue, The Apostolic Church, 14706 Lindita Drive, Houston, Texas, 77083. Host, Pastor Samuel Adegboyega Akinlabi. Remember, when we praise our Maker, He will silence all our mockers. Let's praise the Lord together. Àríkẹ́ kọ́ wa léde òun wa léde o ò wa kọ́ wa léde jẹ́ ká gbọ́. kọ́ wa léde agídí kọ́ wa léde àṣà wa kọ́ wa léde àwọn òwe kọ́ wa léde wa kọ́ wa léde jẹ́ ká gbọ́ ò wa kọ́ wa léde jẹ́ ká gbọ́ o. ní ṣẹ́gi ọmọ ṣẹ́gi nílẹ̀ kẹ̀ ọ̀gùn ọmọ òru nàyìn àgbẹ̀ àgbẹ̀ tí ń nàyìn lọ́sàn-án ṣe bára rẹ̀ ní tàn jẹ àríkẹ́ adémọ̀ ní ṣẹ́gi ọmọ ṣẹ́gi ní lẹ́kẹ̀ ọ̀bùn ìgbà tẹ wá ní ṣẹ́gi ní lẹ́kẹ̀ ọ̀bùn kí lẹ́lẹ́gbàá kò ká mọ́ lọ́wọ́ sí àríkẹ́ akọ́mọlédè lọ́mọ ládéládéládé. ládé, ládé aláàfin ò láyéédé adé aládìkún la gbà fáláàfin ọmọ òjò kan òjò kan tó pa mí lóru àná adélawẹ̀ ẹnu odi ló pa mí mọ́ bọ́láńlé àríkẹ́ ọmọ fásitì. àwọn àgbààgbà mẹ́rìndínlógún ni wọ́n fẹ́ kalẹ̀ láàrin ilé wa o wọ́n sì ń ké e. wọ́n láwọn bọ̀dà nílé àárọ̀ àwọn àgbààgbà lọ́kọ́ ti kó mi kalẹ̀ wọ́n pa bìkíní ó ti kọ́ òbí òyà wọ́n da bìkejì kò yà wọ́n da bìkẹta kò yà wọ́n pa bìkẹrin ó bí òyà wọ́n pa bìkarùn-ún bẹ́ẹ̀ ló bí òyà wọ́n pa bìkẹfà ó bí òyà. ìran yorùbá kì í ṣe ẹrú bẹ́ẹ̀ ni àsìkò ti tó táwọn fọwọ́sowọ́pọ̀ gba ìran yorùbá sílẹ̀ lọ́wọ́ ìjọba ipá ìjọba amúnisìn ìjọba ìtàn tí àwọn olórí kan nínú ẹ̀yà yorùbá kó gbogbo wa sí ọmọ yorùbá ló ní àṣà ìran yorùbá ló ní ká ṣe olórí ìran yorùbá ló ní ọ̀yàyà kákẹ́ni kágẹ́ni kátójú ẹni ní gbogbo ìgbà èyí ti wá rí àwọn ṣẹrú mọ́ o nítorí ìran wa yìí àti àwọn tó bọ̀ lọ́jọ́ iwájú ni akọgun bá ń jẹ́ òjò ṣe gbé eléyìí kalẹ̀ tí a pè ní yorùbá mandate bro nílẹ̀ yìí àti lókè òkun ìpèsè iṣẹ́ fún ọmọ yorùbá nílé lóko kí ìran yorùbá kó máa ran yorùbá lọ́wọ́ ká má dìtẹ̀ ara wa mọ́ ká ran ara wa lọ́wọ́ ká gbẹ̀mí lórí sókè ká má fi ẹ̀tọ́ wa dúnra wa ìyẹn ni akọgbọ́gbàǹjì òjò rò papọ̀ tó ṣe gbé eléyìí kalẹ̀ àti àwọn àǹfààní mìíràn tó tún sodo sínú rẹ̀ síwájú sí i ẹ jẹ́ kájọ sowọ́ wa papọ̀ kájọ gbélé yìí sókè akọgbọ́gbàǹjì òjò ni olùdásílẹ̀ ẹgbẹ́ yorùbá mandate group group àjọṣe wa ni káàbọ̀ ẹ káàbọ̀ láti ojú ọjà. ẹ ṣe olóòtú. ẹ̀yin ará ilé tẹ́ ẹ̀ ń wò wá káàkiri àgbáyé tẹ́ ẹ bá fẹ́ pè wá tẹ́ ẹ bá fẹ́ pè wọlé sórí ètò tẹ́ ẹ bá fẹ́ bá wa dá sí ètò ẹ lè pè wá lórí àwọn nọ́mbà wọ̀nyí plus two three four eight zero nine three three four zero four zero two lẹ́ẹ̀kan sí i plus two three four eight zero nine three three four four zero zero two tàbí tẹ́ bá wà ní òkè òkun tẹ́ bá sì fẹ́ pè wọlé náà sórí ètò ẹ lè dá sórí ètò ẹ lè gbé sórí plus three one six eight five seven zero eight five five six plus three one six eight five seven zero eight five five six ẹ sì lè fi àwọn ìbéèrè yín ránṣẹ́ sí. Si orí facebook wa comment section lórí facebook wa a kà jáde fún àlejò wa láti dáhùn ẹ lè fi àwọn ìbéèrè yín ránṣẹ́ sórí facebook lórí comment section tẹ́ bá ń wò wá live a bá wọn a kà fún àlejò wa gbogbo ìbéèrè yín ni wọ́n dáhùn àlejò mi ẹ kú kalẹ̀. ẹ ṣe olótùú ẹ ẹ ní àwọn ọmọ ẹgbẹ́ káàkiri. bẹ́ẹ̀ni. local government. bẹ́ẹ̀ni. state àti òkè òkun. báwo ni ẹ ṣe fẹ́ báwo báwo ni ẹ ṣe fẹ́ kó àwọn ọmọ ẹgbẹ́ ẹ ṣe fẹ́ ìṣọ̀kan báwo lẹ ṣe fẹ́ mójútó ìṣọ̀kan láàrin àwọn ọmọ ẹgbẹ́ ìgbèríko àti àwọn tó wà ní òkè òkun ló fi jẹ́ pé ilé tí àwọn ọmọ ẹgbẹ́ ìgbèríko bá sọ àti táwọn òkèkun bá sọ gbogbo ó yóò jùmọ̀ sí ọ̀kọ̀ọ̀kan fún ìdàgbàsókè ilẹ̀ Yorùbá kò ní sí àwa sọ báyìí àwọn ilé sọ báyìí a ní ṣe àtàwọn oríṣiríṣi alákòótó lè súyọ tí ìmọ̀ àwọn ọmọ ẹgbẹ́ ò bá ṣọ̀kan ẹ jẹ́ ká mọ̀. ẹ ẹ ṣe gan-an gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan tí ajá bá lẹ́ni lẹ́yìn dandan ni kó pa ọ̀bọ ṣe rí kí n tó bẹ̀rẹ̀ ètò yìí mo ní mo fi ti ọlọ́run ọba síwájú mo ní mo fi gbogbo àwọn ọba aláyé àwọn jagunjagun ilẹ̀ yorùbá àwọn ọ̀tọ̀kùlú yorùbá mo ní mo fi síwájú tí ẹ bá rí àwọn ìlànà tí a gbé kalẹ̀ yìí kì í ṣe nǹkan tó le láti ṣe ní ayé ìgbà kan àwọn àwọn oríṣiríṣi ẹgbẹ́ ló wà adẹ ń wo nǹkan tí wọ́n ń ṣe láti bẹ̀rẹ̀ wa ẹgbẹ́ afẹ́nifẹ́re ń bẹ nílẹ̀ yorùbá ẹgbẹ́ àpapọ̀ ọmọ ọmọ yorùbá ní amẹ́ríkà wọ́n ń bẹ ń bẹ ẹgbẹ́ àjàgbara tó wà lẹ̀ yorùbá tí wọ́n ń pè ní opc wọ́n ń bẹ ń bẹ ẹgbẹ́ àwọn èèyàn mi lọ́wọ́ òkè kejì opu wọ́n bẹ ń bẹ gbogbo àwọn gbogbo àwọn ẹgbẹ́ tí ó lórúkọ tó lórúkọ yorùbá ni mo ti gbà kọjá gbogbo àwọn ọ̀tọ̀kùlú tó dẹ̀ wà ní àwọn ẹgbẹ́ wọ̀nyí ni wọ́n jẹ́ bàbá fún mi gbogbo ìmọ̀ràn tílẹ̀ Yorùbá lè fi tòrò gbogbo ẹ̀ mo gbé kalẹ̀ síwájú wọn a sì máa lọ síwájú wọn lẹ́yìn ọkọ̀ ọ̀kọ́ wípé bàbá adé o bàbá ọmọ ní gba ọmọ ìlùkẹ̀rẹ̀ ní gba owó Ọ̀rúnmìlà so àwọn àwọn èdè àìyedè tó ń bẹ nílẹ̀ Yorùbá ó wà lára àwọn iṣẹ́ tí a fẹ́ ṣe àwọn gbọ́mi sí omi òtó tí ń bẹ nílẹ̀ Yorùbá ó wà lára àwọn iṣẹ́ tí a fẹ́ ṣe nígbà tí a ti júbà àgbà tá a ti júbà àwọn lọ́balọ́ba ládéládé àwọn ọ̀tọ̀nkùlú á ṣe é ṣe fún wa gbogbo ẹ̀ láwọn máa yanjú lágbára ọlọ́run. ojúṣe wa ni a ju wa ṣe. ẹ ṣùgbọ́n ní ní ní àfikún tí ẹ bá rí ìdàgbàsókè tó ń bẹ ní ìlú èkó ẹ rí wípé àwọn ará ìlú èkó tẹ́lẹ̀ wọn kì í bá gbogbo yorùbá tó kù ṣe ṣùgbọ́n ní ojú èmi tó mọ̀ ya ẹ̀tùkọ́ ti wà nílẹ̀ yorùbá tí wọ́n pè ní DAWL gbogbo ilẹ̀ yorùbá ló ní dọ́wọ̀n a dẹ̀ ti ń ṣe papọ̀ so ara àwọn nǹkan tá à ń pè ní ìdàgbàsókè nìyẹn ẹ wo premier hotel bó ṣe tóbi tó àmójútó tó wà ń bẹ̀ ó kù díẹ̀ káàtó a ti ń bá àwọn gómìnà wa sọ̀rọ̀ lórí ẹ̀ kí ni nǹkan tí a lè ṣe torí ìjọba ò lè nìkan ṣe gbogbo ẹ̀ á dẹ̀ rí àwọn ọmọ Yorùbá tí wọ́n ní owó tí wọ́n làmìlaka tí wọ́n tí wọ́n rẹ́dì láti láti àti gbé ètò kalẹ̀ síwájú wọn tí wọ́n ti ń wò wọ́n ti ń ṣèwé lórí ẹ̀ tó ṣe báyìí sọ̀rọ̀ yìí kì í mú kò dá orúkọ bíi Cocoa House nìbàdàn tí ẹ bá rí Cocoa House nìbàdàn wọn kò sí lift ńbẹ̀ bá a ṣe ń sọ̀rọ̀ yìí àwọn tàbẹ̀ wà ń lo ìwọ amọ̀bi tí lift wà tí a ti lè rí àwọn lift tí wọ́n fi lè ṣe é a lè mọ bí a ṣe lè lọ bá bàbá wa Ọ̀túnba Gbénga Daniel iṣẹ́ tí wọ́n ń ṣe ni a mọ̀ wọ́n a lè sọ pé àwa pẹ̀lú ẹ jẹ́ ká ṣe nǹkan síbi gbogbo àwọn ètò rẹ̀ pọ̀ lára ara wa gbogbo ibi tó bá kù díẹ̀ káàtó gbogbo yẹn là ń kọ ìwé sí gbogbo àwọn ọba àwọn olóyè àwọn àwọn oníṣòwò gbogbo àwọn nǹkan tá à ń ṣe lọ́wọ́ nìyẹn. ẹ̀kúṣẹ́. ẹ ṣeun. ẹ̀ẹ́ kí ni ibo lẹbi fẹ́ rí Yorùbá Mandate Group láàrin ọdún márùn sísìn. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe lóòtú tí ẹ bá rí Yorùbá Mandate Group tiwantiwa ni ọmọ ni mo jẹ́ bẹ́ẹ̀ àwọn àwọn gbogbo gbogbo gbogbo Yorùbá Mandate Group olóòtú ètò yorùbá mandate group gbogbo ọmọ yorùbá pátápátá yorùbá mandate group ni torí wípé lágbára ọlọ́run àwa á ṣe gudugudu méje kí ọlọ́run kó fún wa ní ẹ̀mí tó gùn pẹ̀lú yàyà mẹ́fà ẹ ìṣọ̀kan láàrin ilẹ̀ yorùbá láàrin ọdún márùn síbi tá a wà yìí ó ó máa di àfisẹ́yìn tí eégún fi sọ à ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn bàbá wa ní ní ìlànà òṣèlú à ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn bàbá wa ní ìlànà ìdàgbàsókè à ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn bàbá wa ní ẹ̀tọ́ ọmọ ènìyàn gbogbo wọn ni a máa bá sọ̀rọ̀ níṣòrí níṣòrí níṣòrí àwọn ìdàgbàsókè tá a fẹ́ kó ṣẹlẹ̀ ni ẹnìkan ń ṣe báyìí ẹnìkan ń ṣe báyìí tí ò jẹ́ ká lọ síwájú ní agbára ọlọ́run pé ọdún márùn tó kò tẹ̀ ní ọdún márùn ọdún fún mi ní ọdún méjì gbogbo ilé àtúntò la máa yà bẹ́ẹ̀ ni ilé àtúntò la máa yà nǹkan tẹ́ ẹ̀ ń jẹ́ kó yé mi ní ìsinmi pé láàárín ọdún méjì sí ọdún márùn-ún tí wọ́n bá ní ìdàgbàsókè kan ṣẹlẹ̀ ẹ rí ọwọ́ ọmọ Yorùbá máa lè dùdú àbí bẹ́ẹ̀ kọ́. wọ́n tiẹ̀ ti ń rí lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe bá yín sọ̀rọ̀ yìí ẹ̀yin náà mọ̀ wọ́n ti ń rí lọ́wọ́lọ́wọ́ tí ẹ bá wo àwòkọ́ṣe àwọn nǹkan tá ń ṣe for example nínú ẹgbẹ́ wa ọmọ ilé ọmọ kan lọ sí ó ṣẹ̀ parí yunifásitì wọ́n ní kó lọ sáàfù ní Abẹ́òkúta sókùdẹ̀ ní sọ̀víà ọ̀dọ̀ ní ọmọ yìí sókùdẹ̀ wá ilé iṣẹ́ ẹ̀ sọ̀víà ni ó wá ilé iṣẹ́ tó ti fẹ́ tó ti tó ti fẹ́ lọ sáà ó lẹ́tà kékeré ló ní ìgbà tí a dẹ̀ gbé ìgbà tí a gbé sórí pláfọ̀mù èèyàn mẹ́wàá ló wọ́n fa ọmọdé níṣẹ́ ipò wá o wá wá wá bẹ̀rẹ̀ ó ara àwọn ara àwọn nǹkan ìyanu tó ti ń ṣẹlẹ̀ nú ẹgbẹ́ ti tó ti bẹ̀rẹ̀ nìyẹn tó ti bẹ̀rẹ̀ nìyẹn so gbogbo ẹ wo ìkànnà àwọn ọmọ ẹgbẹ́ wa wọ́n wà ní ìlú Kẹ́yà ó ṣọjọ́ òbí lẹ́nu ọjọ́ mẹ́ta ó ṣe ìwé ìwé tó lágbára a ti gba ìwé lọ́wọ́ ẹ̀ a ti bẹ̀rẹ̀ sí bàtà a ti bàtà àwọn nǹkan tí a ń sọ ẹrù amẹ́ríkà lénìí àwọn ọmọ ẹgbẹ́ yorùbá máa dé tó wà lamẹ́ríkà àwọn búkà restaurant àwọn aláàjì kágbó gbogbo àwọn èèyàn tí ọkàn ti ń ṣàlàyé bó ti fẹ́ ṣe òwò ìfọwọ́sowọ́pọ̀ ètò ọrọ̀ ajé ara àwọn méjèèjì ara àwọn nǹkan tá à ń ṣe ní yorùbá máa dé gbogbo yẹn àwa dẹ̀ sí ní ẹgbẹ́ àkọ́kọ́ tó wà nílé tó wà lóko. yorùbá máa ń lé ju ẹbí àkọ́kọ́. bẹ́ẹ̀ ni a wà nílẹ̀ nàìjíríà àdókò bámbam sílẹ̀ nàìjíríà a dẹ̀ tún wà nílùú òkè. àti ilé àti ilé òkè nǹkan kan náà dẹ̀ ni ẹjọ́ ń ṣe. bẹ́ẹ̀ ni. kò sí pé àwọn tó wà ní Asia. àwọn tó wà ní Asia àwọn tó wà ní Brazil gbogbo wọn la léèyàn lè máa dárúkọ wọn lẹ́yọ kọ̀ọ̀kan àwọn tó wà ní Russia gbogbo ọmọ ẹgbẹ́ Yorùbá má dé gòkò sí ìlú tí a ti sí lọ́wọ́lọ́wọ́ yìí tí ẹ bá lọ sí Dubai ẹ bá wa ń bẹ̀ hmm. dàgbàsókè ìlú la tẹ̀lé. ó ti gẹ̀rẹ̀gẹ̀ jígbẹ̀. ó ti gẹ̀rẹ̀gẹ̀ jígbẹ̀ ó ti tabalé ó ti tabara oko. tabalé ó ti tabara oko. bẹ́ẹ̀ ni tí ẹ bá wà lórí Facebook mo ṣe bá ń sọ̀rọ̀ yìí àwọn èèyàn ń wò wá live wọ́n dẹ̀ make comment wọ́n dẹ̀ rí sí nǹkan tá à ń sọ so gbogbo gbogbo gbogbo èdè àìyedè tó wà láàárín àwọn ọmọ Yorùbá ní ìlú òkèèrè àti nílé gbogbo ẹ̀ la fẹ́ ṣetán láti parí afẹ́tẹ́ náà wọlé ara wọn ṣẹ́jà wà Yorùbá. tẹ́ ẹ bá wò wá káàkiri àgbáyé àyè wà fún yín láti pè wọlé láti bi àlejò wa ní ìbéèrè tó bá wù yín ẹ sì lè fi ìbéèrè yín ṣọwọ́ sí Facebook wa tẹ bá wò wá live lórí comment section ẹ lè fi béèrè yín ṣọwọ́ sí wa ń bẹ̀. àwọn èèyàn tẹ̀ ní wà lórí facebook tí wọ́n ti ń bá wa sọ̀rọ̀ báyìí àwọn èèyàn ti ń bá wa sọ̀rọ̀ lórí facebook báyìí. ẹ lè gbé wọlé lórí ètò láti fi béèrè yín láti béèrè àwọn béèrè yín lórí plus two three four four eight zero nine three three four zero four zero two plus two three four eight zero nine three three four zero four zero two tó bá jẹ́ pé òkè kúlẹ̀ rẹ̀ wà ẹ lè pè wá sórí plus three one six eight five seven zero eight five five six plus three one six eight five seven zero eight five five six akọgun akújọ olóòtú ìjókòó. àwa nìyẹn. ǹjẹ́ ní ọ̀rọ̀ kankan láti sọ fún àwọn ọmọ Yorùbá? ẹgbẹ́ tí mo mọ̀ bíá bí láti láti jẹ́ kí wọ́n mọ̀ wípé ìṣọ̀kan ilẹ̀ Yorùbá gangan gangan ni kí wọ́n máa wá àbí ọ̀rọ̀ ọ̀rọ̀ tùnú wo lẹ tún ní fún àwọn ọmọ ilẹ̀ Yorùbá tí wọ́n wà káàkiri tó jẹ́ pé wọn ò fẹ́ wọn ò fẹ́ súnmọ́ra wọn àbí èdè àìyedè wà láàrin wọn àbáwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan tó jẹ́ pé ilẹ̀ yorùbá títí ilẹ̀ yorùbá ni wọ́n dálé lórí ṣùgbọ́n èdè àìyedè tó wà láàrin wọn ò jẹ́ kí ìdàgbàsókè wọ́n mú ìdàgbàsókè wá sí ilẹ̀ yorùbá ó lẹ ní fún àwọn ẹgbẹ́ bẹ́ẹ̀ àbí àwọn ènìyàn bẹ́ẹ̀. ẹ ẹ ṣe olóòtú gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ilẹ̀ yorùbá lénìí tẹ bá rí àwa tí a wà ní òkè òkun ìrẹ́pọ̀ òòpọ̀ púpọ̀ láàrin wa ṣùgbọ́n bí ọdún mẹ́wàá sẹ́yìn ṣùgbọ́n ní ojú èlé tó mọ̀ yìí wọ́n pe kíní kan olóyìnbó pè kan ní orientation àwọn orientation tí a fún àwọn ọmọ Yorùbá ní ẹnu ọjọ́ mẹ́ta yìí ó ti jẹ́ kí bẹ́ẹ̀ ni ìtanijí ẹ ṣe lótú so ẹ àwọn àwọn ọmọ ẹ Yorùbá tó wà ní ìlú London oníkálukú ti ń ṣe ìpàdé ní kéréje kéréje àwọn ọmọ Yorùbá tó wà ní Holland wọ́n ti ń ṣe ìpàdé ní kéréje kéréje àwọn ọmọ Yorùbá tó wà ní Dubai wọ́n ti ń ṣe ìpàdé ní kéréje kéréje ṣùgbọ́n ìpàdé kéréje kéréje tá ń ṣe ẹ ó jẹ́ ká máa pọ̀ sí ni à ń fẹ́ ètò kan tí tí a máa gbé kalẹ̀ mo sì máa bá àwọn bàbá wa sọ̀rọ̀ ní nàìjíríà bàbá wa ọ̀ọ́ni bàbá wa láàfin ọ̀fọ̀yọ́ àti àwọn bàbá wa bí ààrẹ Gani Adam wípé a gbọ́dọ̀ ní central body kan tó jẹ́ wípé àwọn màmá advice wa ṣe rí pé téèyàn bá dá iléeṣẹ́ sílẹ̀ ó ní láti ní àwọn adviser kọ̀ọ̀kan irú ẹgbẹ́ Yorùbá Made group ń sẹ́yìn adviser tá a ní àwọn bàbá wa tá a nílò jẹ́ káwa ṣe ẹsẹ̀ gbé so gbogbo àwọn ẹgbẹ́ kéékèèké tí yóò ti dàgbàsókè kí wọ́n máa tiraka kí wọ́n máa fi àwọn èèyàn kí wọ́n máa fi èèyàn mímọ̀ kí wọ́n máa fi sọ̀rọ̀ pẹ̀lú ìdàgbàsókè ẹgbẹ́ tí ẹ bá lọ wo àwọn ọmọbìnrin kò sí ìlú kan ní ní ní ilẹ̀ òkèèrè tí àwọn ọmọbìnrin tí wọ́n ní ẹgbẹ́ bíi twenty five hmm. àwọn ọmọ àwọn ọmọ Ìgbò bẹ́ẹ̀ ni àwọn ọmọ Ìgbò wọ́n ní ẹgbẹ́ bíi táàtì ẹ jẹ́ kí n fún yín ní àpẹẹrẹ ìlú ibi tí mo ń gbé Newland tí a bá fẹ́ ṣe ìpàdé ní embassy ní ìlú Netherlands tí a bá ní a fẹ́ yan lórí àwa agbẹ́ Yorùbá tá a wà níbẹ̀ adúpẹ́ aṣẹ tóbi sí ń sẹ̀ àti di márùn-ún àbí mẹ́fà àwọn ọmọ Ìgbò ní wọ́n ní ogójì ẹgbẹ́ tá a bá bẹ̀rẹ̀ ní kádìgbò ìbò méjì méjì èèyàn méjì méjì ni wọ́n máa ń mú wá sí ìpàdé àwọn máa mú éètì wá àwa mú èèyàn mẹ́rin báwo ni wọ́n ṣe ní dìfìtì wa wọ́n máa dìfìtì wa so irú àwọn nǹkan tí àwa ń ṣe tó jẹ́ pé à ń bẹ ọlọ́run kó jẹ́ kí ìrẹ́pọ̀ kó wà láàrin wa tí ìrẹ́pọ̀ bá wà láàrin àwọn ọmọ yorùbá kò sí òkè tí a lè gùn àníjábọ́ ìrẹ́pọ̀ òun ló ṣe pàtàkì ní àwọn nǹkan tá à ṣe bákan náà ni wípé gbogbo ibikíbi tí àwọn ọmọ Yorùbá bá wà ní òkè òkun à ń ṣe akitiyan láti lè rí wọn láti lè bá wọn sọ̀rọ̀ àǹfààní ẹgbẹ́ lélẹ́yìí tí yóò lè ṣe ẹgbẹ́ Yorùbá Mandate Group wàá tún ṣe ẹgbẹ́ mi tó bá tún lè ṣe ẹgbẹ́ mi èèyàn ń ṣe ẹgbẹ́ mẹ́rin márùn-ún èèyàn ń ṣe ẹgbẹ́ èèyàn tó bá lágbára o lè ṣe ẹgbẹ́ tó bá wù ẹ́ ojúṣe ẹgbẹ́ mẹ́ta kó ṣẹgbẹ́ mẹ́rin ṣùgbọ́n tó bá ti jẹ́ ìdàgbàsókè ilẹ̀ Yorùbá ni gbogbo ẹgbẹ́ yìí náà ni nǹkan tá à ń ṣe mo dẹ̀ dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run gbogbo ìlàkàsókè rẹ̀ gbogbo akitiyan wa kò ní já sásán kò dẹ̀ ní já sùfù ní orúkọ Ọlọ́run ọba gbogbo nǹkan tó dáa olóòtú ó dàbẹ̀ ni wípé ẹ ti padà sí. Si, orí kẹtẹ. ẹnìkan ní béèrè mi ẹnìkan ní béèrè mi. ó dáa. ó ní láti láti láti darapọ̀ mọ́ ẹgbẹ́ Yorùbá Mandate Group pé kò ń ṣe ẹgbẹ́ tó máa béèrè pé kí ó ní ẹni tó bá fẹ́ ẹni tó bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ kó lọ mú ìwé ilẹ̀ bàbá rẹ̀ kan níbì kan wá láti fi dá a mọ̀ pé ọmọ Yorùbá tòótọ́ ni tí ó ní pé òkè ibo loko yín ibo ni báyìí báyìí báyìí báyìí ẹ dáhùn sí gbèrè yìí. ṣé ẹ rí ilẹ̀ Yorùbá orúkọ ló rò wá akọgbó bá jòjò ní orúkọ mi jẹ tó mo bá ti rí wàá mọ̀ pé ọmọ Yorùbá ni mí kò sẹ́ni tó lè béèrè ìwé ilẹ̀ wa kan tó máa sọ pé báyà ọmọ Yorùbá ni ẹ kò kì í ṣọmọ Yorùbá. orísun yorùbá adé ghana orísun yorùbá adé benin orísun yorùbá adé brazil gbogbo ìlú tá à ń dárúkọ yìí lọ́mọ yorùbá wà ẹnikẹ́ni tó bá fẹ́ darapọ̀ mọ́ wa ìbáṣe island ni o àléèyàn ń bẹ ìbáṣe london ni o àléèyàn ń bẹ àyè wà láti darapọ̀ mọ́ wa àwọn ọmọ kọ́mútẹ́ni tó bá jẹ́ ojúlówó ọmọ yorùbá bí o tiẹ̀ gbọ́ èdè yorùbá gan tó bá jẹ́ ọmọ yorùbá ni àwa kọ́ bó ṣe ń sọ èdè yorùbá àwákọ bí wọ́n ṣe ń sọ èdè Yorùbá bákan náà ni wípé àwọn àwọn èèyàn wa tó kù díẹ̀ tí wọn ò tí ì mọ àǹfààní téèyàn ń jẹ nínú ẹgbẹ́ àǹfààní téèyàn ń jẹ nínú ẹgbẹ́ ó pọ̀ àwọn àǹfààní tí ọmọ wa á ṣègbéyà á mọ ọmọ ọmọ Òjó ó máa mọ ọmọ Àjàyí a lè lè tí àwọn ọmọ mi à lọ fẹ́ ọmọ námẹ́rí tí àwọn mi à lọ fẹ́ ọmọ kàràbàrí tá a bá ti múra wa ìfọwọ́sowọ́pọ̀ a máa wà láàrin wa a dẹ̀ máa ṣe ètò ọrọ̀ ajé a tún máa gbòòrò sí láàrin wa bó ṣe rí nìyẹn lójú. ẹnìkan tún ní ìbéèrè ó ní pé eléyìí ó jẹ́ mobilization women leader mobilization láti Ọ̀yọ́ state eléyìí ẹgbẹ́ ni. Okay ó ní ìgbà wo gan ni ẹgbẹ́ máa kóra jọ pọ̀ ó ní kálukú ò mọ́ra wọn. ok ìbéèrè ẹ ṣe gan ẹ gbogbo ẹgbẹ́ tí a ti mọ́ra wa ṣùgbọ́n a ní kíní eh, program kan tó ń bọ̀ tí a pè ní Yorùbá Mandate Summit Yorùbá Mandate Summit ọdún tó ń bọ̀ ni a fẹ́ ṣe gbogbo eku ilé àti eku òta ló máa gbọ́ gbogbo àwọn tó dẹ̀ jẹ́ ọmọ ẹgbẹ́ ní mm-hmm. ilẹ̀ yes yorùbá mádé summit ń bọ̀ àwọn àwọn àwọn ọ̀tọ̀kù ilẹ̀ yorùbá ni a fẹ́ pè sí ìpàdé yẹn a dẹ̀ máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ àwọn ìdánilẹ́kọ̀ọ́ mẹ́rin ni a fẹ́ ṣe ní ọdún tó ń bọ̀ ìdánilẹ́kọ̀ọ́ àkọ́kọ́ ìlú èkó ló ti máa bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ìkejì ó máa bẹ̀rẹ̀ ní ìlú amẹ́ríkà ìdánilẹ́kọ̀ọ́ ìkẹta ó máa bẹ̀rẹ̀ ní ìlú Europe ní ìlú Dublin àbí kó jẹ́ Germany ìdánilẹ́kọ̀ọ́ ìkẹrin South Africa láti fẹ́ ṣe torí kí ni a fẹ́ mọ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ wa a dẹ̀ fẹ́ bá wọn sọ̀rọ̀ bí wọ́n ṣe lè di ọrọ̀ ajé ara wọn torí wípé àwọn iṣẹ́ kéékèèké tó ń jẹ́ kéèyàn di olówó tẹ́ bá rí àti gbé ráìsì wọlé àti gbé ìlú wọlé láti Nàìjíríà wá sílùú òyìnbó a ti ń gbé àmàlà wọlé láti wá sílùú òyìnbó gbogbo irú àwọn nǹkan báyìí bẹ́ẹ̀ ni irú àwọn táwọn àbí a ti ń jẹ yán bí a ti ń to oríṣiríṣi a fẹ́ máa kọ́ àwọn ọmọ wa àwọn ọmọ Yorùbá wa ní àwọn ìdánilẹ́kọ̀ọ́ àti wípé àwọn ọmọ Yorùbá wọ́n pọ̀ tí ẹ bá rí pé àwọn nǹkan táwọn òyìnbó ń pè ní eh, inventor tí wọ́n invent lot of things àwọn ọmọ Yorùbá pọ̀ ń bẹ l'Amẹ́ríkà ṣùgbọ́n ẹ̀rù ń bà wọ́n wọ́n ní wọn fẹ́ wálé bẹ̀tà wá ń fi dá wọn lójú wípé kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀ nílé ilé ti ṣe wá àwa náà ti lọ àti dé. ẹnìkan tún pè wọlé ẹ kálẹ́ ẹ káàbọ̀ sórí ètò Yorùbá Mandate hot seat. ṣe lọ. ìyá àfọwọ́rẹ́ ni ẹ mọ̀ bẹ́ẹ̀ ní ṣókí. àmín àmín àmín. èyí ni kí wọn ẹ sọ bẹ́ẹ̀ni. ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ìlú ọmọ sanwó wọn àbí àwọn ọmọ ẹ bá máa sọ fúnra wọn ẹ̀kọ́ pé bá wọn wá ilé ìwé sí. ẹ ṣe gbọmọ mo gbọ́ ṣe rí àwọn àwọn ọmọ wa wọn ò ní wọn ò ní information nípa scholarship tí wọ́n bá fún àwọn èèyàn ní scholarship ní òyìnbó àwọn àwọn iléèwé yẹn ni wọ́n ètò ọ̀fẹ́ ìlú òyìnbó ló ń pè é nǹkan tí àwa máa ṣe ni wípé tí wọ́n bá ti fún wọn ní scholarship wọn àwa àwọn ọ̀tọ̀ òkùlú ìlú àbá kóra wa jọ yé mo sọ fún yín lẹ́ẹ̀kọ́ wípé a ti ń tó ẹgbẹ̀rún mẹ́wàá nínú ọmọ ẹgbẹ́ wa bí mo ṣe bá yín sọ̀rọ̀ tí a bá ti rí àwọn ọmọ wa bójú ọgọ́rùn-ún wọn fún scholarship àti fò lọ sí òkè òkun àwa ni a máa ṣe àgbátẹ́rù ẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ wa tí agbára wa ò bá ka à bá gómìnà kò sí gómìnà tí a lè dé ká ní kọ́ ràn wá lọ́wọ́ wípé wọ́n fún àwọn ọmọ wa ní scholarship wọn ò rúwọ́ ọkọ̀ ìyẹn ní tí agbára gómìnà bá ní lọ sí ọ̀dọ̀ bàbá wa Ọọ̀ni of à sọ fún alọ́sọ̀dọ̀ bàbá wa láàfin à kúrò gbé alọ́sọ̀dọ̀ bàbá rẹ̀ Gani Adam à kúrò gbé alọ́sọ̀dọ̀ a máa fi kó wọn àwa náà kì í ṣe tálíkà gbogbo ọmọ ẹgbẹ́ ti wà kiri ìlú òyìnbó ẹnikẹ́ni tí ò bá rí ibi tó máa gbé àbá wọn wá ibi tó máa gbé torí kò síbi tí ò sí ọmọ ẹgbẹ́ yorùbá máa lóògùn. ẹ ṣe ìpèníjà pè ní ẹ má bínú gbogbo èyí tẹ́ ń pè wọlé olùdarí àgbà yorùbá máa lè dùn ìyẹn ọ̀túnba fẹ́mi ṣolúwadé ó dà pé wọ́n ní ọ̀rọ̀ kan tó fẹ́ bá wa sọ. So ẹdẹ ká gbọ́ ẹdẹ ká gbọ́ ọ̀rọ̀ látọ̀dọ̀ wọn ẹ kálẹ́ ẹ kálẹ́ ẹ kálẹ́ orí ètò Yorùbá máa ní pọtì tilẹ̀ wà. ẹ káàbọ̀ sórí ètò olùdarí àgbà.

wọ́n bá wa sọ̀rọ̀ adágún bá wa tó àwọn ọmọ ẹ̀ tó ọmọ tó wá sí díẹ̀ nípa àwọn èrè ìwádìí tí a ti ní nípa àwọn ìtẹ̀síwájú tí a ti ní. ìtẹ̀síwájú. ilẹ̀ àti ní amẹ́ríkà àti àwọn tá a ti bá sọ̀rọ̀ tí wọ́n ti bá wa bá sọ̀rọ̀ yìí pé kí iṣẹ́ ẹ̀kọ́ lè rọ̀ wá lọ́rùn ní wáyé hmm. mo fẹ́ kí àwọn ọmọ jòjò kó bá wa túbọ̀ tún sí wẹ́wẹ́ kí àwọn èèyàn wa nílé lóko kọ́ lè mọ iṣẹ́ tá a ti ṣe wípé a ti ṣe èdè múlẹ̀ a iṣẹ́ tẹ̀lé tẹ̀síwájú ìyẹn ni mo fẹ́ kí àwọn ọmọ jòjò bá wa rìn làwẹ́wẹ́ bí àwọn èèyàn wá sí mọ́lẹ̀ àti ṣiṣẹ́ dé lórí àwọn èèyàn yẹn ẹ ṣe. ẹ ṣe gan akọgun olùgbà náà gbà olóòtú wọ́n ní kẹ́ ẹ tú wọ́n ní kẹ́ ẹ tú sí wẹ́wẹ́ bí ibi tẹ́ ẹ ti bá ṣe dé ní ilẹ̀ Germany ilẹ̀ Europe àti ilẹ̀ Amẹ́ríkà káwọn èèyàn lè mọ bí Yorùbá Mandate Group ti ṣiṣẹ́ ṣiṣẹ́ sí. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún sa ọ̀túnba afẹ́mi sólù adé tó jẹ́ director general yorùbá amadi group worldwide mi ò tí ì fẹ́ ṣí aṣọ lójú eégún ni mo fẹ́ kí àwọn ìlú tó mọ̀ wípé àwọn ọmọ yorùbá tí wọ́n dáká di àwọn bẹ nílùú òyìnbó nítorí kíni a ti rí mo dárúkọ ìlú kan lẹ́ẹ̀kan mo ní university of London, kentucky tí ẹ bá rí mi ò fẹ́ dá orúkọ ìkan nínú àwọn ọmọ Yorùbá ló jẹ́ ọ̀gá àgbà pátápátá ní yunifásitì yẹn nípa scholarship wọn ti parí yẹn ìkejì tẹ bá lọ sí ìlú Germany wọ́n ń pe machine kan ní dialysis machine fún àwọn tó bá ní kidney problem ẹnì kejì ọmọ Yorùbá tún ni òun ló òun ló is senate member ní one of the university ní Germany wọ́n ti ṣe iṣẹ́ lọ rẹpẹtẹ ṣùgbọ́n mi ò tí ì fẹ́ mi ò tí ì fẹ́ fúyẹ́ fẹ́ sí aṣọ lójú ogun mo fẹ́ kí gbogbo ìlú kọ́ iṣẹ́ tí Yorùbá Made Group máa ṣe ní Ayégbájú Èkìtì mo fẹ́ kọ́ iṣẹ́ tó máa ṣe ní Ìbàdàn mo fẹ́ kọ́ iṣẹ́ tó máa ṣe ní Ìdírò mo fẹ́ kọ́ iṣẹ́ tó máa ṣe ní Abẹ́òkúta lẹ́yìn ìgbà yẹn ní gbogbo ìlú for example awuyewuye kan tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nípa àwọn ọmọ ẹgbẹ́ wa tó wà ní eh, Oòduà Progressive Union ní ìlú Uganda Oòduà Progressive Union tó wà ní ìlú Sierra Leone mo pe bàbá wa ààrẹ Gani Adams mo ṣí aṣọ nítorí pé pé mo ṣiṣẹ́ fún wọn takuntakun iṣẹ́ tí mo sì ń ṣe lẹ́nu náà iṣẹ́ Gani Adams mo ń ṣe kò sí ọmọ ẹgbẹ́ Oòduà Progressive Union àti Yorùbá Mande Group tí wọ́n ń ṣe ọ̀tá ara wọn ọmọ ìyá ni wọ́n because ẹ̀ka kan láti jáde tábà ní ká ṣe káwọn lè ní ta ló gbé ètò àṣà jáde jù nílẹ̀ Yorùbá ààrẹ Gani Adams ni mo bá wọn ṣiṣẹ́ fún ọdún mẹ́wàá gbáko mi ò fi ìgbà kúrò lọ́dọ̀ bàbá wa bẹ́ẹ̀ ni mi ò fi ìgbà kúrò mi ò fi ìgbà kan kúrò lẹ́gbẹ̀ẹ́ bàbá wa Gani Adam níbi òde àfìgbà kan sọ wípé ibi báyìí lánàá tó kì í tẹ̀lé mi mo ti bá wọn sọ̀rọ̀ nípa Yorùbá Mádé group wọ́n dẹ̀ fọwọ́ sí ọdẹ tí n bá ti dé Nàìjíríà kí wọ́n á rí wọn gbogbo ọmọ ẹgbẹ́ OPU nílé àtòkù ọmọ táyé kẹ́hìndé ni wá àjọ máa ṣe papọ̀ torí ẹni tá a ti gbogbo wa ń ṣiṣẹ́ fún Odùduwà náà ni gbogbo ẹni tá a ń ṣiṣẹ́ fún bàbá wa kábíyèsí ọlọ́run lẹ́dùnmọ́rẹ́ ni gbogbo wa ń ṣiṣẹ́ fún nílé ní lóko gbogbo ibikíbi tí ọmọ ẹgbẹ́ wa bá wà a kì í báyìí kọjá yorùbá monday group dé bó ṣe dé education political and economic development of our people àwọn iṣẹ́ bàbá ń ṣe nìyẹn kò dẹ̀ sí ìjà àwa ò kì í ṣe militant àwa ò kì í ṣe ẹ̀sìn àwa ò kì í ṣe employment and infusion of education <coughs> sorry thank you very much so gbogbo àwọn ọmọ Yorùbá tí ó bá wà ní ìlú òyìnbó ẹ bá wa sọ̀rọ̀ àwọn tó bá wà ní iléeṣẹ́ ńláńlá Yorùbá ti ṣí sílẹ̀ bàbá wa gómìnà wa ní Èkìtì state gómìnà Fáyẹmí tí ẹ bá rí takuntakun tí wọ́n ṣe nípa culture ní last week àti wíìkì ẹ rí wípé ìdàgbàsókè ti ń bá ilẹ̀ Yorùbá ta tani eh, ẹni tó ṣe àgbàtọ́lù ètò yẹn ọ̀túnba wálé òdúlárin òun ló ṣe iṣẹ́ yẹn ṣùgbọ́n lẹ́nìí iṣẹ́ tí wálé òdúlárin ṣe ní èkìtì state ó ti create employment ìbáṣe fifty èèyàn ó ti create employment for àwọn ọmọ èkìtì ńgbà yẹn ara àwọn ètò tí a gbé kalẹ̀ tí gbogbo wa ń ṣe nìyẹn torí ìdí èyí màá rọ àwọn ọmọ yorùbá kò sí ẹ má jẹ́ ká fi ọ̀tẹ̀ sí tí a bá tún sọ pé yorùbá tí o bá ti jẹ́ yorùbá ni ọmọ ìyá kan náà làwa náà àbá ẹnì kankan jà àbá ẹnì kankan ṣe àsìkò ìjà ti kọjá bí àwọn ọmọ wa ṣe máa rí iléeṣẹ́ ṣe bí abí kọ́ṣọ̀ wa ṣe máa dìgbà sókè bí a ṣe máa tẹ̀síwájú àwọn bàbá wa tó tó ń rán wa ń ṣẹ́ gbogbo àwọn oòdùà ló rán wa ń ṣẹ́ ẹ ṣe gan lótú. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe gan-an ni o ẹnìkan ní ẹnìkan ní ó ní ṣé Yorùbá manage do lórí Facebook ó ní ṣé Yorùbá manage do ó ṣetán láti láti papọ̀ pẹ̀lú àwọn olórí bí àwọn aṣòfin àwọn chairman local government àwọn governor àtàwọn èèkàn lágbo òṣèlú láti láti parapọ̀ pẹ̀lú wọn fún àwọn ètò kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó jẹ́ ó lè jẹ́ ètò ìjọba ó dẹ̀ lè jẹ́ ètò ti Yorùbá máa le jù ṣùgbọ́n wọ́n kàn fẹ́ para pẹ̀lú wọn láti láti láti fi jẹ́ kí ọ̀rọ̀ ètò yẹn kó dánmọ́rán kí ìdàgbàsókè lè túbọ̀ dé bá ilẹ̀ Yorùbá. ẹ ṣe gan-an lótú tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ tí mo sọ nígbà tí a bẹ̀rẹ̀ ètò yìí mo sọ wípé kò sí nǹkan tó bá kọ wá lọ́mọ nínú ilẹ̀ Yorùbá gbogbo a a gbogbo gómìnà tó wà nílẹ̀ Yorùbá títí dé Kogi àti Kwara a máa wọlé lọ bá wọn bá wọn sọ̀rọ̀ ni mo dẹ̀ jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé àwa ò kì í ṣe ọ̀tá ìlú a bá ìjọba dá ìjà kankan bí àwọn ọmọ wa ti fẹ́ torí làwa máa lé lẹ́yìn yẹn ìjà tí a lè bá ìjọba jà ni wípé ọmọ ẹgbẹ́ Yorùbá Mádé Group tó bá ní ìmọ̀ lórí tá a bá rí pé ó lè vẹ́ẹ̀tì nǹkan gidi àwa lọ bá gómìnà tí gómìnà ò dá wa lóhùn à ń gbéra lọ síwájú bàbá wa Aláàfin Ọ̀fọ̀ Ọ̀yọ́ àti Ọọ̀ni of Ifẹ̀ wípé ọmọ yìí ó máa ṣe wá láǹfààní ilẹ̀ Yorùbá ẹ jọ̀ọ́ ẹ bá wa fún ní ipò báyìí kò dẹ̀ ní dójú tì wá àwọn aríta ń sáàdì àwa ò ṣe olóṣèlú o ṣùgbọ́n ẹnikẹ́ni ní àwọn ọmọ Yorùbá tó bá ní òun fẹ́ gbé igbá òṣèlú tá a bá rí i pé ó yàn ó yàn kankan tó wá láti ìlú òkè òkun àti ilé àwa rẹ́dì láti ṣetán gbogbo ẹgbẹ́ ló máa support ẹ̀. ó dà pé ẹ ti dáhùn sí ìbéèrè yìí lẹ́ẹ̀kan àwọn àwọn tó wò wá bí àwọn ọmọ gbà tẹ ẹ dáhùn sí ìbéèrè ilé yìí ìbéèrè yẹn lọ pé ibo lẹ rí ẹgbẹ́ ẹ láàrin ọdún márùn-ún sísìn yìí bí kí ṣó kí ìdáhùn yìí sì béèrè yẹn ṣé ṣe ẹ rí pé ẹgbẹ́ ẹgbẹ́ tí a kó jọ mo sọ lẹ́ẹ̀kan wípé nǹkan tí ò ṣẹlẹ̀ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó máa ṣẹlẹ̀ ṣe rí ìrẹ́pọ̀ láàrin ara wa ó jẹ́ nǹkan tó kọ́kọ́ jẹ wá lógún àwọn nǹkan tó lè mú kọ́ṣọ̀ wa kó develop tẹ́ bá wo ìdàgbàsókè láàrin àwọn ọmọ Ìgbò eh, láàrin àwọn lọ́balọ́ba kò sí ìlú tí àwọn ọmọ Ìgbò wà wọn ni wọn jẹ ẹsẹ ń dìbò ẹsẹ ń dìbò nǹkan kan báyìí ètò kan wà tí àwa máa gbé kalẹ̀ tó jẹ́ wípé àwọn ìlú kọ̀ọ̀kan wọ̀nyẹn náà tó jẹ́ ọmọ Yorùbá wọn á ní olórí tó bá lórí kì í ṣe pé wọ́n fẹ́ máa pàṣẹ ceremonial president náà ní gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí kí ìdàgbàsókè kí rẹ̀ pọ̀ kó lè wà láàrin wa ni torí àwọn kan wọ̀nyí bí ọdún ìjẹṣu àwọn ará àwọn ọmọ Ìgbò wọn ń ṣe ọdún ìjẹṣu kò sí ìkan tí ò jẹ́ mọ́ nǹkan àwọn náà ṣe káàkiri àgbáyé bẹ̀tẹ́ a bá rí ẹ̀rú eh, eh, ní ní USA a ní aláàfin kan aláàfin bẹ̀ àwọn èèyàn tó ń kójọ lójoojúmọ́ inú àwọn èèyàn wa ń dùn bí wọ́n ṣe ń ṣe àwọn ètò yẹn bẹ̀tẹ̀ ìlànà tó yẹ ká gbé gbà àwọn èèyàn wa tí ò gbé gbà ìlànà tó yẹ ká gbé gbà gbogbo ẹ̀ la fẹ́ bẹ̀rẹ̀ ṣẹ́ lórí ẹ̀ ní ọdún tó ń bọ̀ tá a máa bẹ̀rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ibi tó yẹ ká dé àfi dé ibi tó yẹ ká fẹsẹ̀ sí àtẹsẹ̀ síbẹ̀ a fẹ́ ìlọsíwájú ilẹ̀ Yorùbá àsìkò ti tó òpin rẹ̀ máa dé bá ìdàyédè láàrin wa. ẹ ṣe gan-an àárọ̀ ọjọ́ mùsùlùkùn ká tó parí ètò kí ni ẹ lè ṣàlàyé fún wa kí ni Yorùbá Mandate Group fi dá yàtọ̀ kí gangan nìkan ọ̀hún ó fi dá yàtọ̀ láàrin àwọn ọmọ ẹgbẹ́ Yorùbá káàkiri àwọn ogójì ìlú tí a ti dá a ti dá Yorùbá Mandate Group sílẹ̀ tí ò fi ní sí èdè àìyedè láàrin ẹgbẹ́ Yorùbá Mandate Group àti àwọn ẹgbẹ́ kéréje kéréje káàkiri àwọn ìlú ogójì tí Yorùbá Mandate Group ti fi ìdí kalẹ̀ sí. ẹ ṣe olóòtú ẹ gbogbo ẹgbẹ́ tá à ń ṣe àparò kan ò ga jù kan lọ but èdè àìyedè ló ń bẹ láàrin wa gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan kí n tó dé ìlú Holland ẹgbẹ́ Odùduwà ti wà ń bí ìgbà tí mo dé mo bá èmi náà tún gbé ẹgbẹ́ wọlé mo tún bá wọn lọ́wọ́ ní ẹgbẹ́ gbogbo àwa ń ṣe bí ọmọ ọ̀yá ara àwọn ètò tí a ní a máa gbé kalẹ̀ ni wípé tí a bá rí ẹgbẹ́ kan tí èdè àìyedè wà láàrin wọn ẹ̀tọ́ wa ni ká sọ fún àwọn tó jẹ́ aṣíwájú wa àwọn àwọn aṣáájú tí a bẹ̀ ní ní ilẹ̀ Yorùbá tó jẹ́ wípé wọ́n mú àṣà ní ní ní ọkàn gbọgbọgbọ eh, bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ bàbá wa Aláàfin of Ọ̀yọ́ kì í ṣe wípé àwọn ọba tó kù wọn ò mú ní <clears throat> akitiyan bàbá wa ààrẹ Gani Adam èmi dẹ̀ ní kọ́kọ́rọ́ tí mo fi lè wọ gbogbo ilé wọn mo ní kọ́kọ́rọ́ lọ́wọ́ mo ní sọ́kàlà tí mo fi lè tí mo tí mo lè fi délé wọn irú àwọn ọ̀rọ̀ délé àwa gbé kalẹ̀ àwa bá àwọn bàbá wa sọ̀rọ̀ pé bàbá bó ṣe yẹ kó rí lélẹ̀ kò yẹ kó rí délé wọ́n fi yèdè ní àwọn nǹkan tá a bá rí pé kò tójúmọ̀ torí ìgbàlódé ti dé òfin bí ìlú bá ṣe ń lọ ni òfin ṣe ń yí padà ṣùgbọ́n àìmọye àǹfààní tí a lè jẹ nílẹ̀ Yorùbá tó jẹ́ pé tí a bá tí ìrẹ́pọ̀ bá wà ní àárín wa àwọn iṣẹ́ ìrẹ́pọ̀ ni yorùbá máa ń dé òfin kọ́kọ́ fi yàtọ̀ ìkejì ọ̀rọ̀ education ó jẹ wá lógún ní ilẹ̀ yorùbá torí tẹ bá wo bàbá wa ọbáfẹ́mi awólọ́wọ̀ education ìwọ̀nba ìwé díẹ̀ díẹ̀ tàwa náà kà ara iṣẹ́ awólọ́wọ̀ níbẹ̀ ní àwọn ọmọ wa tó wà ní primary school àṣetán láti ṣiṣẹ́ láti bá wọn ṣe àwọn tó lága tó máa fi jókòó ní school àṣetán àwọn tí àwọn tí ti là àṣetán àwọn tó jẹ́ wípé wọn ò láṣọ tó lè wọ̀ àṣetán torí pé kéde a rí àwọn ọmọ Yorùbá tí Ọlọ́run fẹ́ràn tó dẹ̀ ní wọn wọ. gbogbo àwọn gbogbo àwọn ọkọ tẹ̀lé àkàlẹ̀ yìí ni a fún máa dá Yorùbá manage group yàtọ̀. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ láwọn ìbéèrè yìí ìbéèrè ni pé Oòduà Republic tí wọ́n bímọ ẹ̀ lọ́jọ́ iwájú tó ṣeé ṣe àti pé ṣé ẹ̀yin rò pé wọ́n lè dá lẹ̀ àgbáwo ni ó ṣe lè ó ṣe lè jẹ́ pé Yorùbá Republic tí wọ́n tí wọ́n tí wọ́n gbèrò ẹ̀ lọ́jọ́ iwájú báwo ló ṣe jẹ́ báwo ló ṣe lè báwo ló ṣe lè dá lẹ̀. ẹ ẹ ṣe olótú ṣe ẹ ṣe rí nípa Oòduà Republic kò sí kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ sí ètò ètò ìjọba tá à ń ṣe nílẹ̀ Yorùbá tí ẹ bá rí wípé bàbá wa Ọbásanjọ́ ó ti pínlẹ̀ ó ti pín Nàìjíríà sí ọ̀nà bíi mẹ́fà ara àwọn nǹkan tá à ń sọ ni pé ẹlẹ́kùn ló ń di ẹkùn ìlú ẹ̀ mú kò sí kan tó ṣẹlẹ̀ pẹ̀lú ìjọba tá à ń lọ àti dá another country sílẹ̀ ní àárín ara wa a máa ń wo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé ọ̀rọ̀ bí ẹni pé ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ Facebook ọ̀bí ọ̀rọ̀ bí apalọ̀ ni àwọn nǹkan tó tẹ̀lé ó pọ̀ tá a lè máa sọ ń bì kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ láti dá republic kí ni wọ́n pè ní republic tá a bá ní iná tá a bá ní omi tá a bá ń jẹ tá a bá ń mu kò sẹ́ni tó máa rántí pé ìjọba ò dáa ṣùgbọ́n nǹkan tá àwa Yorùbá máa dẹ́kun ṣe ni pé ẹ má jẹ́ ká fi gbogbo ọ̀rọ̀ wa dúró déjọba tí a bá kọ́ private university sí ayégbájú èkìtì níbi tí mo ti wá buhari òní kò ní sọ pé kán má fọmọ léwu síbẹ̀ hmm. tí a bá ṣe àárín ìlú wa tó pè ìgbà tí wọ́n bí wa ní kékeré àti àmà ń ṣe àmà ń ro àmà ń roko àwọn kan ṣe wọ́n kóra wọn jọ àwọn kan ṣe wọ́n kóra wọn jọ pé wọ́n ṣe máa ń ṣe nílé yìí èmi ò èmi gẹ́gẹ́ bí ẹnìkan tí a bá ní a fẹ́ dá republic sílẹ̀ àárín wa ò tòrò hmm. àárín wa ṣe ń tòrò díẹ̀díẹ̀ ni kò dẹ̀ sí nǹkan tó tó tó tó burú ní constitution wa ju wípé èdè àìyedè tó wà láàrin wa tí èyí ò jù mí èmi ò jù rẹ tí a bá ti lè ní ẹ̀mí ìdáríjì kò sí kan tó ń jẹ́ republic because àwa ara wa gan a ti ní òmìnira fúnra wa tí a bá túlé wa ṣe ṣó lẹ́ni tó máa mú wa ni kò sẹ́ni tó máa mú wa so àti gbé republic sílẹ̀ nǹkan méjì ló máa ń bá rè ó máa ń bá ogun rè ó máa ń bá ọ̀tẹ̀ olóògbé níjẹ́ ká rí ogun àwa ò dẹ̀ rí nǹkan tó burú ọmọ Yorùbá ń fẹ́ ọmọ Haúsá wọ́n máa ń sá fún ọmọ Ìgbò ṣùgbọ́n tí ìrẹ́pọ̀ bá wà láàrin ilẹ̀ Yorùbá tá a tún lẹ́yìn ìgbà tí Awólọ́wọ̀ wà ń bẹ̀ wọ́n ṣe eastern part wọ́n ṣe western part wọ́n ṣe northern part WNTC tẹlifíṣàn Awólọ́wọ̀ ló dálẹ̀ kò sí ní Kaduna ẹ University of Ibadan Awólọ́wọ̀ ló dálẹ̀ kò sí ní Kaduna University of Ife Awólọ́wọ̀ ló dálẹ̀ kò sí ní Kaduna if the government ready to develop their state there is nothing wrong so owó tá a máa fi ṣe pé a fẹ́ máa ètò ìbọn tá a bá fi promote education àwọn ọmọ wa kò sí nǹkan tó jẹ́ republic bẹ́yẹn tásìkò republic bá tó ọwọ́ náà ló wà. ẹ ṣe ìbéèrè ilé sọ pé ok ẹni ẹni ó ń sọ ó ń sọ fún ó ń sọ fún yín pé kẹ́ ẹ jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé yorùbá máa ń ju òun ṣe rival fún ẹgbẹ́ àwọn ọmọ yorùbá kankan míì níbò míì ibi àwọn òlú kan ó ti ń rí Yorùbá máa lè gùn gẹ́gẹ́ bí threat sí àwọn àwọn ẹgbẹ́ àwọn ẹgbẹ́ tó wà nílùú yẹn mi ní mo forúkọ bo ìlú yẹn láṣìírí wọ́n ní ìlú yẹn àwọn ọmọ ẹgbẹ́ Yorùbá níbẹ̀ wọ́n ti wọ́n ti ń rí Yorùbá máa lè gùn gẹ́gẹ́ bí threat níbẹ̀ pé kẹ́ẹ̀dẹ́ káwọn èèyàn wọ̀ pé Yorùbá máa lè gùn kó wà wà wà bá àwọn ẹgbẹ́ Yorùbá tó ti wà ńlẹ̀ a bá wọn fi gbangágba wípé Yorùbá máa lè ju tiwa ṣe iṣẹ́ ẹ̀ ju tiẹ̀ ni ẹni yẹn sọ fún yín kẹlẹ́kẹ́ mọ̀. èmi á dá èmi á dá orúkọ ìlú yẹn ìlú Uganda ni wọn kì í ṣe òṣàgbódòkì làbẹ́làbẹ́ ó má mọ̀ ìgbà tí èdè àìyedè ṣẹlẹ̀ pẹ̀lú ọmọ ẹgbẹ́ Yorùbá Mandate Group àti Oòduà Progressive Union èmi pẹ̀lú bàbá wa ààrẹ Gani Adams a ti sọ̀rọ̀ nípa ẹ̀ èmi ni mo ní bàbá wa Gani Adams Gani Adams ló ní èmi náà torí àwọn iṣẹ́ tí mo ń ṣe lénìí ara àwọn àwòkọ́ṣe tí mo kọ́ lára ààrẹ Gani Adams mo fi lè dá ẹgbẹ́ sílẹ̀ kó débi tó dé lénìí ẹni tó bẹ̀rẹ̀ àrùnwájú ni wọ́n fi aṣíwájú fún èmi náà ni mo mú ẹgbẹ́ Oòduà Progressive Union wá sí eh, diaspora mo dẹ̀ ṣiṣẹ́ mo dẹ̀ ṣe ọ̀gá mi mo dẹ̀ ṣe ọ̀gá mi Gani Adams so gbogbo àwọn ìlànà tí mo dẹ̀ gbé kalẹ̀ mo dẹ̀ ṣàlàyé fún wọn pé tí n bá dé nàìjíríà ọ̀dọ̀ yìí mò ń bọ̀ kò sí ìyàtọ̀ ní ẹgbẹ́ opu àti yorùbá mande táyé kẹ́hìndé ọmọ ìyá ni wá ẹgbẹ́ ìlọsíwájú ìlọsíwájú yorùbá ló jẹ ààrẹ gani adam lógún àwọn kọ̀ọ̀kan tí wọn ò mọ tí wọn ò rí kankan ṣe tí wọ́n fẹ́ fẹ́ máa so tí a bá ní àtẹ̀fẹ́ gba ọmọ ẹgbẹ́ ṣé uganda láti fẹ́ gbọmọ ẹgbẹ́ mi tí mo wà ní europe tí mo jẹ́ apàṣẹ europe ó pèsè gbogbo ọmọ ẹgbẹ́ OPU ló ń lọ sí pati OPU fúláàgì OPU ló wà níwájú nílé mi bì kò sí yàtọ̀ bẹ́ẹ̀ iṣẹ́ tiwa culture ó yàtọ̀ sí promotion of education political and economic development àwọn nǹkan tó dà bẹ́ẹ̀ ni wípé ìyàtọ̀ máa wà ń bẹ̀ ni pé àwọn ibi tí èdè àìyedè bá wà àwa agbéra àgbé àgbé ìwé àkọsílẹ̀ ìwé àsẹ̀lẹ̀ sí àwọn ọba aláyé àdẹ̀sẹ̀lẹ̀ sí ààrẹ Gani Adams. ẹ ṣe question ilé ìbéèrè ilé a pè ní two in one ó yẹ lè jẹ́ ìbéèrè a máa gbà káyìn lórí ètò àròjọrò solókù ni báwo ni a ṣe ta Yorùbá máa le jù sí àgbáyé tó máa jẹ́ àtẹ̀wọ́gbà káàkiri àgbáyé àti pé kí ni àwọn ti ti là kalẹ̀ tó jẹ́ pé ètò Mandate Group lásán ni ó ṣe ètò tó yẹ pé Yorùbá Mandate Group àtàwọn ẹgbẹ́ kan ń jọ fẹ́ fọwọ́sowọ́pọ̀ ṣe àwọn president tó jẹ́ Yorùbá Mandate Group mímísí. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ tẹ ń sọ lẹ́ẹ̀kan kì í ṣe wípé àwọn àwọn program wa ó yàtọ̀ ẹ àṣe rival pẹ̀lú ẹgbẹ́ wọ́n ní ìgàfẹnukọ́lé ìgàfẹnutu àwa ò ṣe bẹ́ẹ̀ ẹgbẹ́ OPU èmi gẹ́gẹ́ bí akọkọbanjú òdò tẹ́ bá wò àwọn ẹ̀mí ayé tí wọ́n gbélé mi lọ́wọ́ mi tẹ́ ń wò ṣe ẹ̀gbàkúgbàkú gbogbo nǹkan tó bí OPU láti bẹ̀rẹ̀ ayé níbikíbi tí OPU wà ní gbogbo àgbáyé olóhùn àbí tí bàbá wa Gani Adams gbélé mi lọ́wọ́ kẹ́ ẹ mọ̀ wípé kò sí ìyàtọ̀ àwọn àwọn oníjẹkújẹ kéékèèké ẹ tó jẹ́ àwọn ọmọ wa kan ó yẹ kó ṣiṣẹ́ kó expand àwọn ni wọ́n fẹ́ máa bẹ́ni pé wọ́n fẹnu sọlẹ̀ kò sí kò sí nǹkan kan bí táyé kàndé la ṣe rí àwọn ìlànà tá a là kalẹ̀ nínú ẹgbẹ́ ti Yorùbá mandate group education political and economic development of Yorùbá race ìyẹn la cap together àwọn tí àwọn tó ń sọ̀rọ̀ yẹn ẹni kan lọ ní ẹ̀mí ẹ̀mí rẹ̀ pọ̀ ẹ̀mí ká ṣe ìṣọ̀kan ẹnikẹ́ni tó bá lò wá dalẹ̀ Yorùbá rú àwọn ọmọ wọ̀nyẹn a ti bá wọn sọ̀rọ̀ náà gbogbo náà ti bá wa sọ̀rọ̀ mo dẹ̀ ti bá ààrẹ sọ̀rọ̀ lórí ẹ̀ kò sí èdè àìyedè kankan yorùbá amadégù ó ti jókòó ó ti fi kalẹ̀ sí torí àti gba àṣẹ lọ́wọ́ àwọn àgbà àwọn àgbà dẹ̀ ti bá a fọwọ́ sí so àwọn ìlànà wa. láti ta yorùbá máa ń lé ju gbogbo ìrìn tó ti wà kalẹ̀ láti ta láti jẹ́ ìtọ́wọ́gbà káàkiri àgbáyé lọ́tẹ́ à a ti kọ lẹ́tà sí United Nations wọ́n ti mọ̀ wá a ti kọ lẹ́tà sí European Union wọ́n ti mọ̀ wá a ti kọ lẹ́tà sí àwọn eh, we call it a giant corporate organisation that this is our mission for the development of Yoruba race we are well accepted tí n bá ti dé Nàìjíríà pẹ́rẹ́ mo fẹ́ bísítì gbogbo àwọn kábíyèsí ọba aláyé tó wà ní Yorùbá gbogbo gómìnà tó wà ní southwest pẹ̀lú Kogi Anambra gbogbo ni mo máa bísítì pé this is where we are this is what we want to do àwa ò ń ṣe pressure group àwa ò ń ṣe religion organisation àṣe muslim àṣe christian àti kìnnì kan ìgbàjú pé báwọn ọmọ wa ṣe fẹ́ ríṣẹ́ ní òkè òkun báwọn wa ṣe fẹ́ ríṣẹ́ nílẹ̀ yorùbá báwọn ìdàgbàsókè ṣe lè bá yorùbá nǹkan tí àwa yorùbá amádé group ń ṣe nìyẹn. ẹ ṣe ẹ ṣe gan ni àtọ̀gùn àtọ̀nà lórí ètò ẹ̀yẹ́ ká lọ sórí ẹ̀yẹ́ ká dójú ọjà lẹ́ẹ̀kan sí i abáde káwá dágbére lórí ètò ẹ ṣe gan. Inspired Christmas Party for Orphanages, organized by Hope Builder Skill Development and Acquisition Foundation, Glowing Splint Development Initiative, Diligent Hands International, Joke CB, Relief Hand Foundation. Our vision is to empower less privileged women through entrepreneurial development, vocational skills acquisition, microcredit schemes, and scholarships. Donation of foodstuffs, beddings, stationaries, toiletries, storybooks, textbooks, clothing, shoes, and many more. With set attractions, medical outreach, skills acquisition, turban fascinators Ankara craft, Christmas decorations, homes expected. St. Paulina Missionary Home Divine Destiny Orphanage, Women and Children with Disability Initiative. Inspired Christmas Party for Orphanages, 9 a.m., Saturday, 21st December 2019. Venue, RCCG House of Prayer, Area 017, 4th Avenue, Peace Estate, Barua, Lagos. You can send your cash donations to GTB

Robi Ọmọọba Elédùà live in concert Ta Ire an apostolic hymn praise and worship concert Ire featuring Elder Timothy Awe Pastor Kunle Ọmọọba Aláàfin Ọ̀run Pastor Jane Amsat Mokola praise Royal Sharon Evangelist Lara Adewumi Evangelist Nikki Ariyo Minister Alofe Minister Ojobaro special appearance the apostolic church mass choir date December twenty-seven 27, seven 2019. Time 10 a.m. to 1 p.m. Venue The Apostolic Church 14706 Lindita Drive, Houston, Texas 77083. Host Pastor Samuel Adegboyega Akinlabi. Remember, when we praise our Maker, He will silence all our mockers. Let's praise the Lord together. ibi báyìí bí a fi àdágbà ètò rọ̀ sí lórí Yorùbá Mandate Group ti ọ̀sẹ̀ yìí olóró gbogbo gbogbo ètò ìwà tẹ bá a darapọ̀ lórí ètò lọ́sẹ̀ yìí ẹ gbádùn ètò wa àwọn tó dẹ̀ béèrè sí wa ẹ àdúpẹ́. Yorùbá marriage true is here to stay. Akọ̀gùn ṣé mo ṣé mo gbà á? Mo ní Yorùbá marriage true is here to stay. Olótú ó ń ṣerú nìyẹn. Ẹ ṣe pọ̀. Hot seat Yorùbá mandate hot seat. Ẹ ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa darapọ̀ mẹ́tò ọjọ́ mẹ́jọ ẹ tún pàdé wa lórí ètò pẹ̀lú àlejò pàtàkì míì láti jọ yànnàná ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ ìdàgbàsókè ilẹ̀ Yorùbá àti àwọn ọ̀rọ̀ míì tó rọ̀ mọ́ Yorùbá Mandate Group. ẹ ṣe ìdánwò ẹ jẹ́ kí n sọ̀rọ̀ díẹ̀ sí kẹ́tó kẹ́tó kẹ́tó dákẹ́ mo dúpẹ́ ní ọwọ́ ọlámilékan adínàtì mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ princess jokibi tó jẹ́ iléeṣẹ́ rédíò wọn ni a ti ń gbọ́ afẹ́fẹ́ yìí ìmọ̀ràn mi sí gbogbo àwa ọmọ yorùbá ní tilé tòkó ni wípé ìrẹ́pọ̀ ni kí ẹ jẹ́ ká máa fi bára wa lò wọ́n ní ikán parapọ̀ wọ́n ní ó mọ̀lé tí a bá ti lè fi dé fira wa ṣe òṣùṣù ọwọ́ kò sí nǹkan tí a ń dèrò nípa jàgídíjàgan àyè jàgídíjàgan ti kọjá àti jẹ àti mu tí gbogbo wa wá sí ìlú òyìnbó wọn á jẹ ká máa rí àwọn èèyàn wa tó ń bẹ nílé mo kí yín gbogbo àwọn àwọn ẹ̀kọ́ ìtọ́nisọ́nà tó tó yẹ kí a mọ̀ nípa ara wa kò tí ì tó eléyìí tó àwọn òyìnbó ń pè ní Kaka, eh, fúnra wa ní a lot of training nípa development human resources development kò tí ì tó ló fi dàbẹ́ ní pé ìjà yìí dé níbẹ̀ a dẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ lóbi pé a máa wá sí state by state nílẹ̀ Yorùbá a máa ṣe town hall meeting ní ilẹ̀ Yorùbá a máa lọ sí àwọn local government a máa sọ fún àwọn ìyá wa àwọn àbúrò wa gbogbo àwọn ìwà jàgídíjàgan bí ó ṣe lè kúrò kì í ṣe agídí kọ́ lè fi gba àdálọ́wọ́ wèrè ọgbọ́n ni ẹ̀dẹ̀ rí àwọn bàbá wa gbogbo àwọn bàbá bàbá wa àwọn ọba aláyé àwọn ọ̀tọ̀kùlú ìlú ni ó fi ọlọ́run bẹ̀ yín ẹ̀yin àwọn bàbá wa tó jẹ́ wípé wọ́n ń darí gbogbo wa lénìí ẹ ká fi ìmọ̀ ṣọ̀kan ẹ ká fẹ́ràn ara wa tí a bá ti níwájú inú àwa ọmọ kéékèèké a máa ṣe kí ni a máa dùn mo dúpẹ́ lọ́wọ́ yín orúkọ mi náà ni àkọ́gbọ́njú òjò ọmọ yín yorùbá mandate kò ní dàwó gbogbo ìbéèrè kíbèrè tẹ́ bá ní ẹ fi ṣọwọ́ sí wa ẹnikẹ́ni tó bá fẹ́ darapọ̀ mọ́ wa a wà lórí facebook náà ẹ ṣe mo dúpẹ́. pàtàkì lọ́wọ́ jokes bfm radio houston texas tó dé kẹ́kẹ́ máa rí wa wò káàkiri àgbáyé tẹ́ ẹ bá fẹ́ darapọ̀ mọ́ yorùbá mandate group ẹ lè ẹ lè ẹ lè sẹ́ndì mẹ́sẹ̀ẹ̀sì wọn lórí facebook yorùbá mandate group gbogbo ọ̀nà tẹ́ ẹ fi máa ra pọ̀ mọ́ wọn wọ́n máa dá yín lóhùn ẹ lè fọ́lọ́ wọn lórí Instagram Yorùbá Mandate Group lórí Twitter Yorùbá Mandate Group náà ni Facebook ẹ like page kẹ́ fọ́lọ́ Yorùbá Mandate Group náà ni ẹ ṣe gan-an ẹ ṣe gan-an ni ire o. Bẹ́ẹ̀ni, ó ti tó dáhùn fún wọ́n sọ gbogbo bẹ́ẹ̀ ó ti tó táwọn fọwọ́sowọ́pọ̀ gba ìran Yorùbá sílẹ̀ lọ́wọ́ ìjọba ipá ìjọba amúnisìn ìjọba ìgbà tí àwọn olórí nínú ẹ̀yà Yorùbá kó gbogbo wa sí ọmọ Yorùbá ló ní àṣà ìran Yorùbá ló ní ká ṣe olórí ìran Yorùbá ló ní ọ̀yàyà ká kẹ́ni ká gẹ́ni ká tọ́jú ẹni ní gbogbo ìgbà èyí ti wá rí àwòṣẹ́rúmọ́ nítorí ìran wa yìí àti àwọn tó pọ̀ lọ́jọ́ iwájú ni akọgun bá ṣe gbé eléyìí kalẹ̀ tí a pè ní Yorùbá mandate group nílẹ̀ yìí àti lókè òkun ìpèsè iṣẹ́ fún ọmọ yorùbá nílé lóko kí ìran yorùbá kó máa ran yorùbá lọ́wọ́ ká má dìtẹ̀ ara wa mọ́ ká ran ara wa lọ́wọ́ ká gbẹ̀mí lórí sókè ká má fi ẹ̀tọ́ wa dúnra wa ìyẹn ni akọgbọ́gbàǹjẹ́ òjò rò papọ̀ tó ṣe gbé eléyìí kalẹ̀ àti àwọn àǹfààní mìíràn tó tún sodo sínú rẹ̀ síwájú sí i ẹ jẹ́ kájọ sowọ́ wa papọ̀ kájọ gbélé yìí sókè akọgbọ́gbàǹjẹ́ òjò ni olùdásílẹ̀ ẹgbẹ́ mandate group yorùbá mandate group àjọṣe wa ni